شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس أتوبكم الله الشيء الصلاة الندوة محمد صلى الله عليه وسلم لدى صلاتنا tí ó máa bá àwọn ará ilé àdáni àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọ̀dọ̀ ìkéde àlùkìyàmà. àlẹ́yìn náà ara tí àwọn púpọ̀ ní ìjókòó táwọn yìí ìjókòó kọ̀mpútà village Muslim Umma, Computer Village Muslim Umma. ní Ìkẹjà nínú Computer Village náà ọlọ́mọṣàbá wa sáyẹ́nẹ̀ tó ń lórí. Mo kí àwọn chairman wa àbí àwọn àlejò wa fún eh, Computer Village Muslim Umma. ọlọ́mọba wa sáyẹ́nẹ̀ tó lórí wọ́n lé ní ká máa ń pè yín ní àmì tí ká máa pè yín ní àbúzá iná sọ ìgbà ọlọ́run wá bí ń jẹ àmì ìfúláwà sí ọ̀gá ni pé ó kọ́ tọ́lọ́run bá sọ èèyàn olúwa yóò bá sara rẹ̀ yóò ní ẹmọ́ pè yín tó yóò ta akẹ́ mọ́ sara yín o ẹ̀yin ní àmìrù kọ̀mpútà bílé muslim ọmọ ọlọ́run sọ yín náà ìkọlẹ̀ sọ̀rọ̀ yín ọlọ́run sàbáwá sàlékún dáadáa fún ó sì ṣe àlékún orí àti àlékún àlùbáríkà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa. lẹ́yìn náà gbogbo àwọn tí ó wáyé kí n kí ni wọ́n jẹ́ túnánípé igi kan kò lè dá ètò ṣe ètò tó tò báyìí tí gbogbo wa náà ṣe rí kó tó tààtà lóru dẹ́ẹ̀kì tààtà yìí tààgbà lóru jẹ́ àdáǹkà yìí tí gbogbo alúwà wa ta àjòkó ìjọ sí ìjòkó èèyàn ká mọ̀ pé àwọn pírẹ́nì kan ló wà bí ẹ̀ gbogbo bírèmì tó wà bí àìdè ètò ní pátá ọlọ́mọdé àbáwá tí wọ́n lẹ́sọ̀ lórí a máa rí inú wa àwọn ẹni tó ṣe kówó làwọn máa ná a máa rí inú wa ẹni tí ó máa ná ìmọ̀ràn a máa rí inú wa àwọn tí wọ́n máa ná làákàyè gbogbo tó ní kálukú wa ná ọlọ́mọdé àjàfà níbi tó lóye ọlọ́mọdé àkàfúnú ìdáná àtàná àti kálukú wa ọlọ́mọdé kà fún ara ṣe olóore wa mo tún wá sí gbogbo àwa computer village muslim ọmọ lẹ́ẹ̀kan sí ní kíkí pé ń tá a mọ àyè tá a wà yìí mọ̀ tí ó sì gbajúmọ̀ ní gbogbo èkó ìgbódà kọjá Lagos state ń tá a mọ̀ ní pé kéèyàn débì yìí kó wá kó wá ra fóònù kó sì wá tún fóònù rẹ̀ ṣe tẹ̀síláwà tá a ń bẹ níta agbẹ̀rù computer village o a máa sọ múra pé kí fóònù rẹ̀ bá kò dáadáa o torí pé kọ̀ǹpútà bí lè ní òun lọ o. ìkánú àwọn àlùfáà wa ẹ má ní gbogbo jà sí o mo fẹ́ júwe ta bí mọ́rú bí mọ́ kálí mọ́ pàtàkì ohun tá à ń ṣe. ẹ máa fẹ́ ẹ máa ń pè kí nìkan ní swap ní àyè èyí mú fóònù délò tẹ́lẹ̀ wá tó bá gbé fún yín àfọwọ́ díẹ̀ fún yín wá gba èyí tó ń kiri délò lọ àlùfà wa náà ní ẹ̀rọ ti ó dàbí pé pé yá sàkùnrin ti lọ́gbọ̀ rẹ̀ àdúgbò àbáwọn tó ní ẹ̀rẹ́ àwọn tó ní ẹ̀rí ti ìtọ́jú wọn wọ́n bá mú bọ́ọ̀lù wa gbanira wọn bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ènìyàn ti wá ọ̀dẹ̀ swap wọ́n gba fóònù tí wọ́n lẹ̀ wọ́n gbowó fún wọn wọ́n ti tan fóònù lójú wọn fóònù yóò tan ìgbà tí wọ́n gbé lọ́kùnrin kan tí máa ń fi fóònù ládùúgbò wa tí wọ́n fi fóònù kúkú lọ́ba ń bẹ̀. bóòlù fóònù tí wọ́n ti gé wọ́n rọ kùkú sínú ẹ̀ àfóònù yìí jíjẹ́ kí tó kú òní kẹjà wọ́n ti fi kọ̀ǹpútà fi lé wọ́n ti fi hàn lò. ẹ dákun àwùjọ táwọn èèyàn bá wá mọ̀ ní wọ́ọ̀nà báyìí tába tó wọ́n rí ìdòkó afẹ́sọ̀rọ̀ lọ

tẹ́ mọ irú tá a mọ kọ̀ǹpútà lèlè ìmọ̀ nìyẹn tàbá wá rú ẹ̀yà ẹ̀yìn bàbá wa dáadáa báyìí tá a rí àwọn àmẹ́lú wa tọ́jà lábùjẹ́ náà làwọn jẹ́ tàwa rí wọn nínú bí ìpòyà àdúgbò fọlọ́ àbí òjẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bàbá sẹ́yìn ẹ̀sìn ọ̀rọ̀ rẹ̀. àtàrà bẹ́ẹ̀ ni wá sí gbogbo àwa jẹ̀mọ́ náà dàgbà gbogbo wa náà lájọ́ tó orí gbogbo wa náà lélẹ́ tó tẹ̀gbẹ́ ńgbà táwọn èèyàn dé ẹgbẹ́ lórí bá yóò dá ẹ̀yìn ìdógún mẹ́rin ọ̀sán mẹ́rin rẹ̀ káàkiri ó dé ìṣòro àbí ó dèdò òru elétò náà gbogbo wa ọlọ́mọdé àtàkàlùkù wa náà ní ẹ̀sán olóoru àmọ́ wa sọ̀rọ̀ lọ́dọ̀ náà yìí àtúntò wa wá wó ǹjẹ́ yá wa sọ ìlọ̀rọ̀ lọ́run ǹjẹ́ torí ẹ̀pẹ̀ wa oníkáwájú ọlọ́run fúnra wa ọ̀rọ̀ tí èsè dọ́lọ́ tí èsè tàbí ọlọ́ta fún ẹ̀dùn ọ̀ràn ní bá gbọ́wà sí àbòwà tí ó tún wá kàgbákò lára gbọ́wà sí tó bá fìfẹ́ ló sọ̀rọ̀ fún wọn tó ti tẹ̀lé olúwa ò dákòóṣọ wa kó fi bẹ̀rù o gbogbo dábàá sọ pé òkú ilé ní olúwa mẹ́ta ju ṣe déédéé kọ́ ọ̀rọ̀ mọ́ ó ṣe déédéé kọ́ ọ̀rọ̀ rọ̀ṣúlù ó ṣe déédéé kọ́ ọ̀rọ̀ fàhàrà mẹ́ta fìfẹ́ ló sọ mẹ́ta sọ tó wù àwa láti sọ ọ̀nà alukóhánì kẹ̀lí ètí ó pàṣẹ ìrìn ọlọ́wà àtúntà nàbì mú kọ́ni kọ́nà mọ́ṣá àdìsẹ́ ni wọ́n jáde. ìtajà wa pẹ́lẹ́ wù àkọ́lé wa ní building and ideal society àbí ká mọ àwùjọ tó dúró déédéé gbòò láti lẹ́ńfà àwùjọ tó dáa lọ́lẹ̀ àwọn apàkíyèsí táwọn ọ̀nà mẹ́ta kan tó lè yára jẹ́ sára àwùjọ gidi lọ́lẹ̀ wọ́n ní láti inú ilé wa àtàwọn ọ̀dọ́ wa ó di mélòó ó di méjì àti social media gbogbo àwọn tó ń bẹ lábẹ́ tọ́pùpù yọrọ ń sọ ilé sọ̀rọ̀ rẹ̀ àwùjọ tó dáa tá a bá fẹ́ bíù díẹ̀ ọ̀nà kan là bá sọ tẹ́lẹ̀ àbí ká lọ́nà méjì àmọ́ ṣe rí afẹ́ akọ̀ àbí kákọ̀ lẹ́lẹ́kẹ̀ àpọ̀ ọ̀nà tí gbogbo wò fáwọn wò tẹ́lẹ̀ ní pé tàbá fẹ́ bí ìtàwùjọ tó dá ẹ̀yà poli tó lè wá o tẹ̀gbẹ́ yóò bá sì parí ẹ̀ yóò bá ní ilé la tún kó ẹ̀ṣọ́ òde àrídájúkọ́ mójútó inú ilé rẹ̀ amẹ́mẹ́jẹ tẹ̀yìn gbéyàn bá mójútó inú ilé rẹ̀ yóò bá mọ́ nítọ̀ bóòlọ́mọ òun ṣe ń handle social media àbá ọ̀rọ̀ yóò ti dàbí ẹni tó ń pọn mi sínú apẹ̀rẹ̀ ẹ̀rọ àkókò mi tá a bá ń pọn sínú apẹ̀rẹ̀ níbo ló ń lọ ẹ̀pà kan ti wàhálà lásán ní ọlọ́mọdé àti ìdánù àwọn aláfẹ́ gbé àwùjọ tó dáa kalẹ̀ káwá wù ní sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́mọdé àpèsè àsọyé àríyìkì àsọyé ká sọ̀rọ̀ kó yéèyàn ọlọ́mọdé àti àríyìkì ẹ̀fọ́ wájú òkú yìí bákanáà àríṣìkí àgbọ́yé ọlọ́mọdé àkójẹ fún wa ń jòkó yìí ẹni tí ó bá wa sọ àríṣìkí kó sọ kó yé wa ọlọ́mọdé àbá wa fún àwa náà tá gbọ́ àríṣìkí ká gbọ́ kó yé wa ọlọ́mọdé fún àwa náà mo wá sí àwọn àbá wa tí wọ́n darí tò àwọn àbá wa ará ì ọlọ́mọdé àbá wa sọ wọ́n lẹ́sọ̀ọ́ lórí ọlọ́gbọ́n tọ́ka táwọn obìnrin kan lẹ́ẹ̀kan ọlọ́gbọ́n tàbí gbogbo gbogbo wa àwùjọ tó dáa a ní láti ṣọ́ ilé wa báwo la ti fẹ́ ṣọ́ ilé wa àwùjọ tó dáa a ní láti ṣọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń bẹ nínú àwùjọ tó rọ́dọ̀ gẹ́gẹ́ ló ń pè ní àwùjọ òṣèlú ń dáwùjọ àwùjọ níjọ́ tí ò bá ti sọ́dọ̀ náà àwùjọ máa ń pa àbá àkómọ́ ti dàkúdà àwọn abúlé kan ń bẹ láwọn Kwara wa láwọn ìlú òkè táwọn ọ̀dọ́ bá pọ̀ bẹ́ẹ̀ ìlú ọmọ owó ìlú ọmọ ìlú ọmọ dòrò ìlú ọmọ lárinrin táwọn ọ̀dọ́ ọ̀bẹ bá wá di pé wọ́n ń tíráàbù wá sí ipò ìwọ̀n wá ń ṣiṣẹ́ tó bá ti wá kó àwọn àgbàlagbà nìkan lé àtàwọn ọmọ kéékèèké lé ẹlọ́gbọ̀rú àwọn abúlé bẹ́ẹ̀ ó mọ̀ ń dàgbòrò ẹ wà wọ rúù ní olúbẹ yóò wá dàbí pé kò séèyàn ìlú ni ẹ nígbà tí ò ti sáwọn ọ̀dọ́ àti nǹkan ńlá làwọn tá a là á dẹ̀ yìí inú ilé wa a ní láti wọ́n dúró kábàfẹ́ káwùjọ yóò dáa àwọn ọ̀dọ́ tó wá ń bẹ ní àwùjọ àti láti inú dúdú wọn a ti gbọ́lọ́dọ̀ ọlọ́run àwọn àlùfáà wa tó ń darí ìṣòro ẹ̀ náà sọ pé ọ̀gọ̀rọ̀ àwa tá ń bẹ nínú kọ̀mpútà village àwa tá a pọ̀ nínú àwa àwọn ní àwọn ọ̀dọ́ ni ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀ wa ọ̀dọ́ ni wá tó bá wò làwọn ọ̀dọ́ wò láti mójútóra wa ó ti jẹ́ ti sáfà bí títí ẹlẹ́ẹ̀kẹta wá ni pé social media social media ò sínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dẹ̀ yẹ kó sínú ẹ̀ ordinarily abẹ́mọ́jẹ sẹ́yìn o èyí tí social media ti kó nínú àwùjọ lénìí ó ti kọjá kí ní tẹ̀lé nulẹ̀ ó ti kọjá kí ní ìṣẹ̀lẹ̀ ní olé torí ọ̀gọ̀rọ̀ wa à ń lẹ́ẹ̀nì fat lórí social media ẹwọ́n tó ṣẹlẹ̀ lọ nígbà ẹ̀ńtà ní Lagos State gbogbo bó ṣe lọ bó ṣe bọ̀ àwọn ará àdúgbò àtàwọn àwọn ara wa ẹwù bá ti kọjú síra wa à ń pa àwọn ọlọ́pàá àwa pa àwọn àti láwọn ọlọ́pàá ẹ dákun àwọn ọlọ́pàá tá à ń pa yẹn àwọn wo ni wọ́n tí bá jẹ́ dá èmi àti yóò jábùrù dájú wa tí o bá jábúrò dábì wa ló jábúrò mọ́mí wa wa ní àwọn àtàǹpọ̀ àwọn aláwọ̀ kan náà àwọn ọ̀dọ́ àwọn àwọn ọ̀dọ́ náà gbádùn àwọn aláwọ̀ pa àwọn ìlú náà àwọn ọ̀dọ́ dáwọn ọlọ́pàá náà pa àwọn ní tí bá jọmọ ẹnìkan wọn yóò jọmọ àbúrò ẹnìkan ọmọ tí ó wá lọ́nà wá wó bàtà wá dáná tó wí kí ló jẹ́ kí iṣẹ́ yẹn sáré lọ bẹ́ẹ̀ tíṣe ìtọ́nù fi jẹ wálé lè lé gbogbo ìgbà náà social media ni o. ó túmọ̀ sí pé social media yìí ó ti ní ìṣẹ́kì ńlá lórí wa. ẹgbẹ́ ọlọ́run kan níbi ọ̀sẹ̀ kan sí kìíní àwájọ sọ̀rọ̀ lórí fóònù. wọ́n ní àgbà tí lọ́bọ̀ ọ̀dọ́run ti ń bọ̀ ní àwọn ti sáfù ní social media wọn. oníbi ó dé ní àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ́ọ̀sì àwọn ọ̀rọ̀ yẹn ó kó wàhálà kan báwọn ṣe pé ọ̀rọ̀ dọ̀tí kan bẹ tán ló tọ́ discourse lọ́wọ́ báyìí lórí social media kíní kó kàn dé náà ni àwọn yóò kàn rán after three days yóò lọ jẹ èmi ó kàn tún bẹ̀rẹ̀ náà ni ṣe pé èyí tán rán lọ́wọ́ nìsín ó lọ́rọ́ ìdọ̀tí kan kò sí ìdọ̀tí kan dàlájà kan ò dàlájà kan wọ́n bá kíní kan lọ́wọ́ ẹ̀ wọ́n bá kíní kan ẹgbẹ́ tán rántí wọn ayé wọ́n tí ọ̀rọ̀ fi yé tó báyé tó ojú mi ní ìpé tí gbọ́gbọ́ ń di sọ́ọ̀tì wọ́ọ̀rọ̀ báyìí ní ìrántí ẹ̀ ní àìkú bá lè mú mi rántí ẹ̀ báyìí lórí ìrùn bí rọ̀mọ̀dọ́ọ̀lù bá ti ń kọ́ ẹ̀kẹ́ tó kó bá mi ìjọgbọ́ lọ́rọ̀ ara mi làwọn ti sábò lórí social media ìdí nìyẹn la fi ní láti discuss yẹn ẹ̀yin náà wọ ọ̀rọ̀ dọ̀tí owó ti dọ̀tí tó ẹ̀ máa dúró àwọn àbá àdọ́tí yakayaka ara wọn torí ọ̀rọ̀ ọ̀rọ̀ dọ̀tí ọ̀rọ̀ dọ̀tí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ dọ̀tí ọmọ olórin kan tí ò ti dúdú jù méjì lọ lórí social media náà ni ṣẹ́ra pé wọ́n rántí ẹ̀ náà tóun náà tọ́ náà lè bí ibi sex tape òde sex tape díẹ̀ náà nígbà wọn rán tó pariwo lọ ó lọlẹ̀ àbí ò lọlẹ̀ ìgbà tí ò ń ṣàlájà ṣẹ̀wé kò kàn wá àwọn àbọ̀ òun ẹ̀jà kàyà tara wọn ṣẹ́gbà ó ti wá di bá àwọn alájà ló kàn nísìnyí ó wá ti ń di ẹ̀ ẹ́ lórí ìdọ̀tí ọba bá fún ọ̀pọ̀nù tiẹ̀ lọ àwa náà kálukú gbọdọ̀ sí làákàyè alọ́rọ̀ tòkí lọ́rọ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àdúgbò ní kálukú tẹ́ làákàyè ẹ̀ka yìí. eléyìí júwe ìfẹ́ẹ̀tì social media lórí wa abẹ́ o àbápọ̀ láti wá ní láti àtúrẹ́sì ẹ̀ ṣé ìfọlọ́wà ọmọ tá a darí ẹnu wa o ọ̀rọ̀ tí èsì ìdílé ọlọ́run ọlọ́run ti kàn wá. sẹ́yìn àkọ́kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ariwo kan bẹ tí gbogbo wa máa ń pariwo a máa ń sábà kọ̀m̀pilé làwùjọ tá a wà á ah, àwùjọ yìí ò dáa àwùjọ yìí ò dáa á ah, corruption pọ̀ láwùjọ yìí á ah, kọ̀rọ̀ ìdínkà àwọn ọ̀dọ́ ò dáa á ògbó owó làwọn ọ̀dọ́ ń ṣe á àwọn ọ̀dọ́ ṣe bá ẹlọ́dẹ̀ ń tẹ̀lé o àbó olórí ìgbàlódé náà ìbùdàmẹ́nà náà wà láàyè bàbí náà fàmálì zamanina àìbùn ìwádà ó làkà ń pariwo àwùjọ lásán ni ohun pàbò sí ohun a ń fẹnu àléébù àwùjọ ni wàlá àìbà fíìnà àléébù sáfẹ́ fìtì sára àwùjọ ara wa ló wà fàmálì zamanina àìbùn ìwádà àwùjọ wa ò lálẹ́bù zamani wa ò lálébù àwa gangan ní àlébù ìbẹ̀rẹ̀ ara wa ẹjẹ́ ń pàkíyèsí wa tẹ́lẹ̀ mọ̀ pé mo lè wa òta ló bá òjò wa jẹ́ ọ̀gọ̀rọ̀ wa tá a bá pẹ̀lú ọlé ìwé tí ẹ mú ní táwọn òbí lọ kọ́ fáwọn ọmọ ọ̀dọ́ bá ń lọ sí mo dúdú ẹ̀kọ́ rẹ o kí wọn náà lè bá àti gómìnà owó tó ń kó jẹ́ kí wọn náà lè kó jẹ́jẹ́ ẹ̀dàkùn ọ̀rọ̀ àmọ́ ń gbọ́ àbáyé máa ń gbọ́ wọ́n ń ní ìwọ náà tètè múra kí wọ́n náà lọ ẹjọ́ máa lọ kó jẹ́ ọmọ wa bá dókè kí ni kó tá a fi orílẹ̀-èdè yóò dá orílẹ̀-èdè yóò dá àwa dáa

ابن أبي طالب رضي الله تعالى عنه علي nígbà tó wà lórí khalifa tí a kó sì ní khalifa gbẹ̀yìn náà wà ní kùlàfà ọ̀rọ̀ ṣùgbọ́n táwọn apá kan náà wà bá ti rí gbọ́dọ̀ mẹ́rin ni wọ́n àwọn èèyàn wa gba pé ilé àlè lórí ọ̀nà kùtà àdìbò àti sàfàdà ọ̀gbìn ayé ó àmọ́ gbádùn sáàrin púpọ̀ o inú gbádùn láwa inú ayọ̀ láwa ìlú ìlú tùbà ó tù jẹ àlàáfíà láti yòówù ìgbà àbúkà sì ní kúta lẹ́yìn ọdún méjì ó lé ní ọmọ ìgbọ́ bẹ́ẹ̀ tó náà lu ọdún tó lò ìgbádùn wọn láwa àlàáfíà láti yòówù lásìkò ọdún márùn ó dà mọ́ rẹ̀ àlí mo ọ̀bùdáàbù kìíní kan ìgbà tí ó fi di àsìkò ọ̀túnmáàrún nǹkan ò rọ́pọ̀ mọ́ níwáyé àsìkò òsùnmáàlù lọ́rọ́ gbogbo lọ́ọ̀dì padà pa òsùnmáàlù pàápàá olóbi wàhálà ní jẹ́ ní ìsìláàmù dè ní. ìgbà tí ó fi dàsìkò òsùnmáàlù kò rọ́gbọ́n mọ́ gbogbo ọlọ́tẹ̀ ní táwọn ọmọ pa wọ́n mọ̀ áwíyá ìjẹ̀dì ìpìlẹ̀ rẹ̀ náà ní ọ̀rọ̀ òsùnmáàlù ní. ikú wa rọgbọ́n rọgbọ́n rọgbọ́n rọgbọ́n wọ́n ti pa òsùnmáàlù ìrà nígbà wọn sì wọn náà bẹ̀rẹ̀ nǹkan òtún rọgbọ́n kí ní ṣẹlẹ̀ àsìkò yẹwọ́ àti òsùmọ́rù rọgbọ́n àsìkò àrúgbàtí àti rúmọ́rù nǹkan dùn èso ẹ̀fúnmọ́rù nígbà àti ìgbèrè náà ọ̀sìn béèrè béèrè àní àní nígbà àti ìgbèrè náà ọ̀sìn béèrè béèrè ó ní sọ orí jẹ́ sọ bíbọ̀ ìdí ni pé lásìkò Usman àtàsìkò tèmi ó ní bí sàmánì kì í ó nílò ẹ̀mí tẹ̀ wá sàmánì ó ní bẹ́ẹ̀ wá ju ìṣúra àsìkò Abubakar àtàsìkò Umar tó ló dáhùn sọrí mi àti Usman àwa làwa ń jọmọ lẹ́yìn ìfàwọn àwa wá bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tiwa ó lápa lára ìjọba wọn ó fi dáadáa lójọba ó ní àmọ́ sọ nígbà tí ó tàbíkò ọ̀fùmáàlì kéèmì ó tó dé bẹ́ẹ̀ nǹkan ti yí padà ìfẹ́ ayé àwa lóyá wà ń bẹ̀ ti wọ̀ ọ́ ẹsẹ̀ títí ẹgbẹ́ pa ọ̀fùmáàlì ìgbà tí ó dàsìkò tèmi náà lẹ́ẹ̀sì ń ṣe náà nù ni tòtò wá ní ìwọ́tọ̀ bí ní ìwọ àti ìwọ àwọn tó jọ lásìkò yìí òun lè ní àjò Usman ṣe ìjọba lé lórí tó ìjọba wa ò lè dá nígbà tẹ́yìn tí ìdájẹ́ lórí lórí ò lè dá jọba mùsùlùmí àwùjọ yìí ò lè ta káàbá tó ń lè kábíkú wá sí i inú ilé mi àti ní ẹjẹ́ ká ti lọ bí dáadáa lọ́lẹ̀ àwọn ìyàwó wa dáadáa tí Islam ni a fi máa bóbi nínú ẹjẹ́ àti bóbi àwọn ìyàwó wa nìyí àwọn ọmọ wa àánú sí ní a máa ní sọ́mọ ẹja máa káàánú àwọn ọmọ wa àwọn obìnrin náà ẹ̀kọ́ sí ìsìláàmù dá wọn kíkọ́ bí máa bọ́kọ wọn lò gán máa fi bọ́kọ wọn lò bá ti ní káwọn ìyàwó ọmọ wọn mọ́ra káwọn obìnrin náà ọmọ wọn mọ́ra wò á lè ǹjẹ́ ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ bá fi ta gbọ́ ayé délé nìyó tọkọ àtìyàwó bá jọ fẹ́ jáde nílé láàárọ̀ wọn fàlàáfíà kú nílé ibi kan ti mọ̀ léwu ìkanra lọkọ gbé kú nílé ìkanra nìyàwó gbé kú nílé látara pé wọn lo ẹ̀kọ́ sí ìsìláàmù kọ wọn bọ́kọ bá wá dá àwùjọ kí ni yóò máa ṣe ti wà láwùjọ yóò máa kanra mọ́ wọn ni bíyàwó bá dá àwùjọ kí ló náà máa ṣe fi jẹ́jẹ́ ìkanra ni yóò máa fi ṣiṣẹ́ tíyàwó wá wá débi iṣẹ́ tó kanra ẹni tó wò understand pé bóyá lé nìkan ti dàrú fọ́mọ yìí tó bá kanra mẹ́yìn òun náà ṣe ni yóò kanra padà ariwo bẹ̀rẹ̀ bá ariwo bá bẹ̀rẹ̀ ó lè fami wọ́n ti ń gbára wọn wọ́n ti ń gbára wọn ẹ̀mí lè bọ́ ẹ̀mí tó bọ̀ ní kí ló ti tẹ̀ mọ́ ah, àwọn àmàpá yìí pé àwọn ọ̀sán ti para wọn jà para wọn àwùjọ yóò mọ̀ dáa mọ́ níbo ti lọ́rọ́ ti ń bọ̀ òun àtìyàwó rẹ̀ náà gbọ́ra wọlé tó yẹ kán wá tẹ́tù ẹ̀ àgbékébìlì ó gbé kan ra ẹ̀ jáde ó pàṣẹ àfẹ́sọ̀ yẹn ó pàṣẹ sí àwùjọ àwọn àwùjọ náà dá padà fún òtìká mọ ìyọwọ́ ọ̀dọ́ sí wọn. ẹ̀kọ́ ká fi sùúrù bára wa gbé kò sí inú ilé wa mọ́ ká ló ṣẹ̀rí àpò sí inú ilé wa mọ́ nígbà tí ò wá sí inú ilé wa kò jẹ́ kó sí ní àwùjọ wa. apàdánù ẹ̀ láwùjọ àwùjọ wa dé fọkànbalẹ̀ mọ́ àìwá ní ìfọkànbalẹ̀ ẹ mọ́ láwùjọ wa ẹ̀wà òkúta àṣọ ṣe é lóbi jẹ́ pé bí ọmọdọ́rùn ṣe ń bọ̀ táwa gbé ìdánilẹ́kọ̀ọ́ sí Ramadan lecture kalẹ̀ yìí a ní láti dé pé ọmọdọ́rùn kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹjọ́ ẹ̀jẹ̀ ká lọ tún ní omi wa ṣe ṣẹ́rí tó ń pè ní Islam ìbẹ̀rù Ọlọ́run tó ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀jẹ̀ ká lọ fi lọ́lẹ̀ lórí wa ọ̀rọ̀ ẹnu wa

àtẹnu ọlọ́run sùn ayọ ọwọ́ ọlọ́run kúrò láwo aníkàlẹ́bì náà sún sẹ́yìn àwa ń ronú ọpọlọ ara wa àwa láàfẹ́ máa fi tó lóore wa àwa tòó tòó tòó. ẹja kọ́kọ́ gbé láti bí ìgbé tọ̀hìn ìjọba òmùmọ̀lẹ́yọ̀ kan ìlú ṣẹlẹ̀ lórí wa ìgbàfọ́lọ̀ nǹkan yányá tí ó ṣẹlẹ̀ lórí wa condition tá a bá bára wa ọlọ́run jẹ́ kí iṣẹ́ pọ́ lọ́wọ́ wa o ẹni bá bára rẹ̀ ní condition pé iṣẹ́ pọ́ mọ́ lọ́wọ́ fọwọ́ àtìyàwó rẹ̀ bá fẹ́ discuss yẹ irú ẹnu wo ni wọ́n fi ń jọ sọ sẹ́nu ah. ìtọ́nà tó gbé wá rèé o ìtọ́nà tó kọ rèé o àtẹ́nu pé à ìjọdí bọ́ àmọ́ràn gbogbo tó bá gbà òun náà la máa fún agbọ́dọ̀ lówó ilé o gbogbo ọ̀nà láti gbọ́dọ̀ fi lówó ilé o tẹ́rí ọ̀rọ̀ tó kọ́ ń sọ yẹn lára tó pa lólé wa jẹ́ nìyẹn ọ̀rọ̀ tá a bá dìskọ́sì ní ilé kóbìnrin máa rò pé òun kàn sọ opinion tòun gúgùn hmm, ọ̀rọ̀ tó ń sọ yẹn ó máa ní ìfẹ́ẹ̀tì lára ọkọ ọ̀rọ̀ tó ń sọ ó máa ní ìfẹ́ẹ̀tì lára ọmọ ọkọ ẹ o ma ní tọrọ ẹ á lẹ́yìn ẹ ọmọ yín tẹ ya wá bí o ma ní tọrọ ẹ náà ma bí sóun náà lẹ́yìn tó náà ń tún ìyẹn òun náà òun náà lẹ̀ka padà wá sínú àwùjọ. ọlọ́run kó mọ́ṣà wọlé ẹ̀ tó fọwọ́ sí. inú létí ìbẹ̀rù ọlọ́run ọkọ ìyàwó àwọn ọmọ tó bá wà nínú ilé yẹn àlàáfíà máa mọ̀ ayé

wọ́n mọ̀ sáà táà mọ́ sábà ṣe onígbé wà láṣẹ̀ kí ní ìlànà sí tó ń fata àyè àdúrà lára àdúrà wọn ṣé ìrìn ọlọ́run má dá mi dá àlámọ̀ rí mi tó ṣẹ́jú kan péré ìṣẹ́jú one second tó bá ní tó ń fata àyè ní kéde one minute yóò torí tùmọ̀ tó ń fọ́tọ̀ ayé ní pẹ́sẹ̀ lójú àyíwá ẹ̀ bá ṣe ká lajú ká parí báyìí ẹ̀dá kò tí wọ́n mìíràn lájú lájú parí wọ́n ṣe ìwọ ọlọ́run má dáwàjọ́ ọ̀rọ̀ wà fún one second ṣùgbọ́n tí ọ̀dọ̀ bá ti sọ bọ́lọ̀ pé àfọ̀rọ̀ rẹ tó ní ilé tiwa one second kọ́ lè fi dáwàdá o yóò wá jù wálẹ̀ tó bá wá jù wálẹ̀ inú ilé yìí ò ní ta àìsá yẹn náà la máa wá gbé wá sínú àwùjọ wa nàìjíríà tó ní bó ṣe lílé lèyí ayọwọ́ ọlọ́run fún làwọn ni ibo la dẹ̀ ti ń bọ̀ àti ìwọ̀n mi wa ṣẹlá àwọn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe ìpáwọn à ń pariwo àwọn ọ̀pọ̀lẹ́ jíjà wọ́n kó wa jẹ́ àwọn kìíní gan wọ́n bá ti wa jẹ́ wọ́n sọ̀nà fún wa wọ́n sọ fún wa ara wọn nìkan lọ́mọ̀ tí wọ́n nìkan lọ́ ń ṣe ẹ má jò yà yín lẹ́nu òun tí ẹ rí mẹ́ńtálítì wọn àìdíà wọn ìròrí wọn tó fi ń hùwà àbàjẹ́ yẹn àìdíà yẹn ló wà lórí ọ̀pọ̀lọpọ̀ wa náà ẹ jẹ́ fún wa lápòjú àsìkò tí mo sọ yìí lásìkò Jonathan tá n pariwo sọfidiri ìbòbà òfin sọfidiri ìbòbà tí a fojì bí o dẹjọ́ ẹgbẹgbẹ gbà náà kálukú àwọn analyse politics nígbà wà ní ìdíbà tó ti dọ̀rọ̀ lù àwọn bẹ́ẹ̀ àti sún wájú lé wájú ọ̀kan ẹnìkan wọn bẹ ó dàtúwá ó wà máa ń kọ́ dẹ́mọ̀ àbọ̀lẹ́sí àwọn ẹmọ́ kọ́ dẹ́mọ̀ wọn náà àwa aláàdá lọ́nà ti yẹ̀ wájú wájú lórí torí pé ìyàfihàn eh, àdéhùn náà bẹ́ẹ̀ bá ṣe rí inú ilé yín láti yan olórí lẹ́yìn láwùjọ àwùjọ yóò lè dá bàbá tó lórí wa sí àwọn àbí bàbá ìdí bàbá alágbájá àti ẹ̀sàdúrà fún pé ah, bóyá náà bá ti èsì o àdúrà wa gbà ẹwà the president of Nigeria ṣẹ̀fẹ́ àtìgbé Jonathan ti fẹ́ ìgbà ẹ̀ àwọn fẹ́ yìí ó fẹ́ ìgbà Jonathan lórúkọ ẹ̀ ẹ̀ kò jẹ́ Jonathan ẹ̀ ò ti Jonathan ẹ̀ ò àmọ́ ẹ̀yìn tí ẹ̀ wá débẹ̀ lénìí báwo lẹ ṣe lè rò pé ẹ̀fẹ́ tó nàìjíríà ẹ̀wọ̀n pẹ́sàn o ẹ̀yìn débẹ̀ lénìí báwo lẹ ṣe rò pé ẹ̀dàpọ̀ ẹ̀bá underline pẹ́sàn o ẹ̀yìn débẹ̀ lénìí báwo lẹ ṣe rò pé ẹ̀fẹ́ tí ní kí báwo lẹ ṣe rò pé ẹ̀fẹ́ tó fámìlì yín àbínú lé yín o ìgbà tí ó dáhùn fún ni <laughs> àbá àbí lẹ́sọ̀rọ̀ ẹ̀rí àdíjẹ́ ẹ bá débẹ̀ báwo lẹ ṣe máa tó ọ̀rọ̀ àìgbére ẹ̀ tí a máa jágun ní ẹ̀mú màá ní kẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ ní báwo lẹ ṣe máa tó ní àkọ́kọ́ náà ní bá dé bẹ́ẹ̀ wọ́n ní ṣẹlá àbúrò dáduwa ó ti pẹ́ tẹ́fẹ́ yẹn sẹ́ni lọ́sọ̀rọ̀ bí wọ́n jẹ́ àwọn ni màá kọ́ fi jẹ vice president níná ẹlẹ́ẹ̀kejì màá kọ́kọ́ lọ wá nǹkan bíi nine hundred million naira màá kọ́kọ́ jù sínú àkáǹtì níná kó kọ́kọ́ máa mí mo lè lo nine hundred mílíọ̀n náírà olókè ẹ̀dọ̀ ó ní nǹkan ẹmà bí ò lè fẹ́ tò kí ni ọjọ́ mọ́ ọkọ̀ wà òkè so kí yẹn lè jẹ́ kó ní ìgbọ́kọ́ máa pẹ́ mẹ́fí òkè mo ló owó kan ní èdè kan àwọn àkúrà nàìjíríà ti ń dàbọ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú àwọn ó jẹ́ ìyẹn ó ní jẹ́rí ẹni ò lè ṣe president gbé pé a máa lọ lu ara ara àta àwọn immediate family ni àwọn náà ní sẹ́nitọ̀ àwọn náà ní gbá àwọn náà làwọn ọmọ náà ah, bẹ́ẹ̀ bá gbá kó dìbò ẹ̀jẹ̀ ní wọlé. torí ọmọ nàìjíríà bá ti mọ̀ pé rúrò ní ilé lẹ́yìn wọ́n mọ̀ sọ́dọ̀ wá dà ní ìlú. kí ni mentality wọn yẹn ó fi dí sáwọn yẹn kó jẹ. tíni náà bá débẹ̀ èmi náà gbọ́dọ̀ kọ́kọ́ kó ìdèmí náà jọmọ́ ìròyìn ọ̀pọ̀lọpọ̀ wa wá nìyẹn òun ló ń bí káwọn òbí máa rán ọmọ lọ skul náà máa ní fojú sí ìwé rẹ owó tó ń kó jẹ nàìjíríà kẹjọ máa kú inú yóò lè dà tó a ní láti ṣàtúnṣe àwùjọ wa a ní láti ṣe àtúnṣe environment wa gbogbo tó environment wa ò lè dá àfi ká bẹ̀rẹ̀ láti inú ilé wa èmi gẹ́gẹ́ bí baálé ilé tí mo níyàwó tí mo lọ́mọ kí ni bẹ̀rù ọlọ́run irú kíkì ní báwo mo ṣe mójú tó tẹ̀wọ́n ọmọ máa sọ àwọn ọ̀tàn ṣọ̀kan náà kọ̀ọ̀án ọlọ́run iná sọ̀lá àtẹ̀tẹ̀nà àìlèbàṣá olúmọ̀ǹkà ọlọ́run ìlú tẹ̀rí yẹn tí ìbá ti ń ti dáadáa ó máa ń léyàn upright ìbá upright yẹn ní tí mo bá ti dáa tó máa ń gbé wà wùdọ̀ ó yẹ já padà sí wọn ní iṣẹ́ wo ló ṣe lórí ìyàwó ẹ̀ tó kéwòn ìyàwó ẹ̀ tó kéwòn iṣẹ́ wo ló ṣe lórí ẹ̀ ẹ̀bá tó máa lọ pé àwọn ọmọ ọmọ sọ́fún àwọn ìpàdé rẹ̀ ti dámi lóhùn mú rẹ̀ fílẹ̀ wà lọ́jọ́ lórí jẹ́ kò kí ló pé lẹ́nu kìyà rẹ̀ èyí tààrùn tó yà nípo tún délé náà pé wo yàrá sí àmọ́ ti gbọ́ lẹ́sọ̀ lẹ́ni o tó nínú tó sí ẹ òlé rọrùn ọmọ kó blò fún gbágbá irọ́ ọ̀bá náà kọ́ ìjà kọ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wàá báyàwó ẹ̀ sọ ìwọ tó ò tí wà á ti báyàwó sọ̀rọ̀ ó kírun báwo ló ṣe mọ́ nígbà ọmọ tó kírun kẹ́mọ́ tó gbà wá lójẹ́ jù ọ̀pọ̀lọpọ̀ wa ẹnu mi wà tó kírun rẹ̀ ìfàdà wa tàbí tó bí oṣù ọgbọ̀n wa tàbá fi pèsè fífájú láàárọ̀ ìgbogbo ara máa lọ́gbọ́ yẹ́sù fífájú bọ̀tẹ́ wọn gbàgbà fèèrè ọlọ́run gbà fèèrè ẹjá fi wá pé ìgbà tẹ́ẹ̀ lọ fájú ìṣẹ́ ọmọ yìí dání kó ní kálukú mọ sí rẹ̀ bàtẹ́ ìṣọ́ ìlú the funniest thing ni pé ẹlòmíà kú òní lórúurú jẹ̀ báyìí akọjá àwọn ọmọ ẹ̀ lẹ́kọ́ wọn rẹ o kò níjà wọn akọjá ìyàwó ẹ̀ ọmọ àwọn ọmọ lóbìnrin òun lọ sílẹ̀ mọ̀ lọ ẹ mọ̀ sí ń ọmọ yẹn ni pé ibi tí mò ń lọ yìí èmi nìkan ni wọ́n wá ń bẹ̀ wá ẹ̀yìn ẹ jọ ṣé wọ́n wá ọmọ wa wá wọn hayya ala salah sọ́nà ní ọmọ pèrò ó pè wọ ó pè ọmọ ó pè yàwó. a máa wúlò ẹlòmíì tí ò ní rúùmù púpọ̀ ọmọ tẹ̀sán tó ní rúùmù mẹ́ta ẹlòmíì kan náà ló ń gbé péye ló ń tẹ́kọ̀ọ́ tẹ́ ló ń gbé ni bóyá fẹ́ẹ́ àti àtìláàpù ló ń gbé ni. àwọn ọmọ ló lẹ́lẹ̀ yìí wọn àti amọ̀dá wọn kọjá báyìí adá abdullahi kọjá adá mẹ́ìmú náà kọjá adá sọ̀fìyà kọjá adá ọlá abdulrahman kọjá àwọn adá gbogbo wọn kọjá adá ìbísílẹ̀ kò wá sí ìjẹ̀kù padà níbo lòun lọ olùdọ̀mọ̀ṣáláṣí àwọn ọmọ tó dá kọjá ń kọ́ òun pass message tí wọ́n pé ibi tí mò ń lọ yìí kò kàn yín èmi nìkan ló kàn. àwọn yorùbá tí wọ́n máa ń bọ̀ ìṣà wọ́n sọ̀rọ̀ kan náà rọ̀ wọ́n ní òrìṣà tá a bá ń bọ táàjẹ́ káwọn ọmọ kéékèèké ó súnmọ́ bẹ́ẹ̀ irú òrìṣà bẹ́ẹ̀ ò ní pẹ́ parun àwọn òbí tó lóṣà náà ló jẹ wálẹ̀. irú tí wọn náà ń kí táwọn ọmọ rẹ ò bẹ́ẹ̀ kí ìwọ́n lè kí ìrìn ẹjọ́ àbí kú o àmọ́ mọ̀ pé irun ò ní pẹ́ dágbére nínú fámìlì jẹ ẹ dákun irun tó lè léyàn fún òní bí ìbàjẹ́ òun náà mú tó fún àwọn àtọ́nú wa báwo ló ṣe wá fẹ́ ṣe láwùjọ wá gbà náà àwọn ọmọ tá a dà sáwùjọ sọ̀rọ̀ sí ń kírun àdọ̀mọ aláìkírun sínú àwùjọ kí la lẹ́gbẹ́ yà àwọn ọmọ aláìkírun là ń ti síta ìyẹn tó ọmọ tí ò sí náà là ń ti síta nìyẹn ọmọ tí ò bá rẹ̀ ti sí náà yóò ṣe nǹkan mi o tẹ́láyé ìyá àlè wà lásán òun wá ká mọ̀ para o tó o bá ti sin ọlọ́run tó tẹ̀lé ọlọ́run á tẹ̀lé bí lọ́bí ẹni pẹ̀lú omi yìí ló ṣe lọ́gọ́ ní òṣè Islam ní òṣè Christianity ní òbọ̀rìṣà ní òṣè religion religion àwọn kan ní kọ́mẹ̀ntì lọ́nà yẹn àti religion ló pa wá ní nàìjíríà religion ló pa wá ní áfíríkà ó mọ̀ pé eyín tó ń sọ yẹn gan-an religion kan nìwọ̀n náà torí wọn náà ń pèpè sí ibi nǹkan kan tó fẹ́ káwọn èèyàn náà tẹ̀lé wọn náà lórí religion ìgbà tó bá tóbi sí lọ kó kàn ní bìlíìfù lórí nǹkan kan kó wá ní nǹkan yẹn náà ló mọ̀ bí lórí ayé ẹ̀ religion náà nìyẹn tó tó ò bá ti ọmọ tí ò bá tí ò gbọ́dọ̀ lọ́run gbọ́dọ̀ ṣùgbọ́n irú ọmọ bẹ́ẹ̀ láti sẹ́ẹ̀lì ìbàjẹ́ fún wọn láwùjọ tó ń bọ̀ kó máa fi yìí dáadáa ẹ wá lọ wo àwọn ọmọ tó máa ń ránṣẹ́ burúkú ẹ máa lọ wo àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ táwọn òbí wọn ò fi tọ́ lọ́ọ̀ kọ́ òlópọ̀ nínú wọn àwọn ọmọ táwọn òbí wọn ò fi bẹ̀rù ọlọ́run sẹ́mi wọn òlópọ̀ nínú wọn ọ̀rọ̀ yìí èdè káwá wo àpèjúwe ẹ̀ lọ àpèjúwe ẹ̀ lọ èrò lásán lásán ni inú ilé wa tí ọkọ àtìyàwó ti ń yọ ẹ̀ṣẹ́ síra wọn tí ọkọ ti ń ná ìyàwó tó yọ blóòtù ẹ má jẹ́ ìyàwó lẹ́nu àwọn ilé míì náà yẹ ìyàwó ló yọ blóòtù ọkọ ẹgbẹ̀rẹ́ta ẹgbẹ̀rẹ́ta àwọn ilé míì wà ìyàwó ló máa ń ná ọkọ máa ń ná ọkọ báyìí o ó máa ń ná ọkọ kọ̀ǹfà tọ́kọ máa mọ̀ pé yé wọ́n nà mí àbí ẹni ò tí gbọ́rù yẹn ilé tí ìyàwó ti ń ná ọkọ kọ̀ǹfà ọmọdé ẹ̀dí bí wọ́n ṣe ń lọ dábì òun ẹjọ́ kí ló ń fún ọmọ yẹn kálọ́pìnrin lọmọ náà wọ́n ń sọ fún nìyẹn pé tíwọ náà bá dàgbà bí wàá ṣe máa ń ná kan ẹ oníkó wa o ìwọ ọkọ tíwọ náà sọyàwó ẹ di gbálẹ̀jẹ́ òun sọ fún ọmọ ọkùnrin ni pé míyẹn ṣe máa ń lo obìnrin rèé ìwọ ọmọ bẹ́ẹ̀ máa wá dáwùjọ obìnrin akàn ọ̀rá ṣe ní tẹ́kì pẹ̀lú ẹ̀ níta ìgbà tí dáàdì rẹ̀ ti máa ń na mọ́mí ẹ̀ kò ní láburú bí kóhun náà yàwó níyàwó náà because in tó ń dàgbà lé lórí tàbí ní pé in tó ń bá àwùjọ wa jẹ́ níbo ló ti ń bọ̀ inú ilé amọ́mọ́ tó mọ̀ sí kò sí irú tí dájú mọ́ mi òun lè ṣe báyìí tí dájú wa bí lórí akọ̀kọ̀ sára ni ìjọ tó bá déta tọ́mọ obìnrin kan náà bá wù wàkíwàkí tó bá kó gba ìjà ah! wọn kọ wa bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó kọ́ lé o máa reflect lára ẹ̀ ọ̀gọ̀rọ̀ ń tààrẹ ń tún ṣẹlẹ̀ láwùjọ ẹ̀kọ́ tó ní kálukú kọ́ lé olóde kí ni ló ń fún ìtura rẹ̀ ṣẹlẹ̀ rí o gbogbo wa tá a mú wá ní ayé yìí ẹ̀yin tẹ́ wà ní kọ̀ǹpútà bíi ìyá lọ́rùn tá a jọ wà ní gbogbo yìí kò sẹ́nì kankan ní wa bí a sọ pé tó bá ń kó òǹkalẹ̀ báyìí òun ò ní àwọn ọ̀nà kan tó ṣe pé ara dá sí òun lòó ti kọ àbára mọ́mí òun lòó ti kọ ẹ gbogbo wa láti ta kọ́ lára dájú wa a lè ti ta kọ́ lára lọ́dún wa tí omi táà náà máa ń ṣe lọ́wọ́ ah, ah, bí ráhùn jọ́ jùlọ à ìdájì mi ṣe máa ń ṣe rẹ̀ ẹ̀wù lẹ́nu ìgbà tí àwa ìjẹjà yìí ọmọ mi kan wà nínú àwọn ọmọ yìí tó bá jẹ́ sùn báyìí wọ́n mẹ̀rẹ̀ máa ah, ọmọ yìí ti wá pọ̀ jíjá rẹ̀ ṣe máa ń sùn náà ní ó ṣe máa ń sùn nítorí òun ní ẹ̀ṣẹ̀ ìjọ tí àwọn òde bá sọ pé ikú ọ̀nà olómi ṣùgbọ́n àwa dádì mi bọ́jú máa ń sùn yẹn igbó kọ́ yẹn yẹn gbogbo wa la ní ìta kọ́ lára àwọn òbí wa ló wá fún pé àwọn òbí tẹwọn bá wà yóò fìlà fẹ́ bí òbí báyìí àwa náà ti ń bímọ èmi àti gbọdọ̀ wá wo báwo la ṣe fẹ́ rí tá a bá ti fẹ́ káwùjọ yìí ta ẹja mọ owó ọ̀rọ̀ tá a máa máa sọ fáwọn ọmọ wa nù lé tẹ̀lé sẹ́gbẹ̀ẹ́sì èyí ọmọ mi múra sí ìwé rẹ owó tó ń kó jọ kẹjẹ e ká àwọn sọ pé múra sí ìwé rẹ̀ àwọn tó kówó jẹ ẹ̀yìn abẹ́ tú wọn ṣe abẹ́ kí nàìjíríà da Dubai lọ káàmọ́ kọ́wọ́ ìyẹn bọ̀ kọ́kọ́ yẹn o ìrí ọmọ mi wọn náà ṣe dáadáa ó àwùjọ ṣe dáadáa kọ́ kọ́ ṣe agbọ́dọ̀ lówó ẹgbẹ́jẹsẹ̀ yìí lára ń ta fún sẹ́ẹ̀lì láwùjọ yìí àti inú ilé láti wọ́n bẹ̀rẹ̀ ọkọ ìyàwó wọ́n ti fọ́n mọ́ ọ̀nà wá pé àwọ́ agbọ́dọ̀ lówó ni o àtẹ́jọ́ lówó owó kẹ báwọn ẹgbẹ́ tí wọ́n àti òṣèlú lówó ọmọ wa náà wá ń gbọ́ ìjà mọ́ lọ́dọ̀ kó bọ́ mẹ́rin yẹn pé ẹ̀ á jẹ́ pé èèyàn ò lè lo ilé ayé yìí àfi kó ní owó níwàá owó kọ́ ní fọkànbalẹ̀ ẹ̀yà wọ́n ti torí báwọn yẹn wá fẹ́ lo ẹwọ àwọn nǹkan tán rẹ́bí àti ìbílẹ̀ nítorí pé wọ́n wá torí gbogbo ẹwọ táwọn àfáà náà ti dà nítorí pé ọ̀wọ̀ owó wọ́n ti rọrí agbọ́dọ̀ lówó oníkálukú ti gbà láti inú ilé tó títà gbọ́dọ̀ jẹ́ gbogbo wa la gbogbo wa la wálé ni o gbogbo wa la dẹ̀ gbọ́dọ̀ kú ni o àmọ́ gbogbo wa kọ́ la máa lówó agbọ́dọ̀ mọ́ pàṣẹ

ẹ tó ògùn owó náà ń ṣe ìdílé ọ̀rẹ́ bí àṣìṣe àwọn ọ̀dọ́ wa ba láì bá ara wọn jẹ ẹ wọlé ìtàn mi ṣe yahoo plus yahoo plus plus àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ bí èmi àti táwa gbogbo ká gbọ́dọ̀ ọlọ́run a máa bá wọn níbi tí wọ́n ṣe àbá ìkan nínú wọn ó wà lórí social media ó dẹ̀ ṣòwò ọ̀rọ̀ ìgbìmọ̀ owó kò tó ń ṣe mo ti tó lẹ́ẹ̀kan náà báyìí ó kàn kú rẹ̀ náà ló kú sí ìjọ rẹ̀ ìkan náà wà láwọn ibi kan owó tiẹ̀ kú tiẹ̀ ojú òun ṣe tiẹ̀ sí ni pé tó bá ti ń gbó yẹn owó ti ń bọ̀ yẹn bó bá wá ṣe gbó tó bẹ́ẹ̀ náà ni owó ti máa pọ̀ tó igbó gbígbó tiẹ̀ kò wá níbi tí ò lè ka mọ́ ó lè wá ló báwù nínú ojú náà ojú ìbọn nǹkan ọba ìkíní ọkàn ó ti láwọn ẹjọ́ lè dá tẹ̀lé ọjọ́ pọ̀ ní o àwọn ọjọ́ dúró dáadáa àbá

àwọn obìnrin olóṣó onígbìnrin kan àṣẹwó gbogbo boyfriend gbogbo girlfriend kí ló fà inú ilé làwọn pérèǹtì ṣe ń sílé sí pé òun àtúndá ó dandan lówó o bí ìwà dandan dẹ̀kọ́ lówó sẹ́rí tó jẹ́ dandan nìkan kan balẹ̀ ìgbẹ́ kan balẹ̀ tó wá jẹ́ dandan yẹn níbi tóun náà wá wà níbi tí máa ká gbà fọlọ́wọ́ sẹ́lẹ̀ni tí ò bá ti gbà fọlọ́wọ́ aláìkò lè ní kọ̀ọ̀kan balẹ̀ mo bá lówó jù bẹ́ẹ̀ lọ ibi dájú máa pé ẹni tó bá lówó òfin ní kọ̀ọ̀kan balẹ̀ àwọn èèyàn kan wà tí ìlà fi mọ̀ tó ń bu pẹ́sidẹ́ntì lélẹ̀ tó ń bu gọ́ọ̀nà tó ń bu jáàmà tó ń bu gbogbo ẹ̀ ẹ máa gbọ́ wọlé pé ẹ wá ẹni yìí tó lò fẹ́ jáde bu gọ́ọ̀nà kí ló wá. àbí àti náà bàbá ìlọ ara jẹ bàbá kan wá ti fẹ́ jẹ pẹ́sidẹ́ntì nàìjíríà àwọn yìí tí wọ́n parí wá kí ni bàbá yìí wá bàbá ti dàgbà náà bàbá náà parí pé kí ni bàbá tún kílẹ̀ mú gbọ́dọ̀ ọ̀sán tó làwọn yìí tàbí bàbá yà sọ láwọn bíi ọ̀dọ́ ọ̀sán gẹ́gẹ́ ẹ náà pé kí ni bàbá ń wá owó òfin tú náà ni bàbá ní gbọ́kànbalẹ̀ ló fa owó yẹn gbọ́dọ̀ àbáṣe wò pé owó yẹn àwọn yìí gbọ́dọ̀ débì kan meanwhile ibi tí wà bá fẹ́ lọ yẹn náà tó bá tún kú mẹ́ bàbá tún sì máa ro ìròlé ṣé owó táwa là ń wá ni òkí ló yẹ ká wá ní ìfọkànbalẹ̀ níbo tẹ̀lé ìfọkànbalẹ̀ wà níbi ká gbà fọ́ náà tẹ́lẹ̀ tó bá gbà fọ́ náà kó mọ̀ lò lọ rárá ọkàn á jẹ́ ìfọkànbalẹ̀ á jẹ́ rest of mind ah! kò tó dá tó kọ̀ọ̀kan o tí èèyàn bá lówó tí ò bá tí mọ̀kàn balẹ̀ lórí gbàgbọ́ owó wọn ariwo wọn bọ̀ ṣé wọ́n ti ẹ̀dẹ́ ṣé wọ́n ti lẹ́yìn ṣé wọ́n ti bọ̀ wá ariwo tá a máa bá káàkiri nìyẹn kò lè kò lè kọ́lé kó gbádùn orílẹ̀ kò lè ra mọ́tò kó gbádùn mọ́tò ẹ̀ but àwọn pọ́blẹ́mù yìí níbi tó ti ń bọ̀ àti inú ilé wa ni èèyàn mọ̀já àti inú Islam àwa àtúntà jòkó yìí àwa lọ́la àwa náà ti wá bímọ àwọn ọmọ wa náà tún wá lọ́la ẹ jẹ́ kéèyàn àbí bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀rẹ́ǹtì ìdílé láti lè lè wá tí bá jòkó pẹ̀lú ìyàwó tèmi ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ní ká máa sọ ìwà bẹ̀rù ọlọ́run ní ká máa rìn tá a bá jà ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́run parí ẹ̀ tí n bá ń kí òun ìyàwó mi gbọ́dọ̀ máa kí ọmọ mi gbọ́dọ̀ máa kí tí n bá lẹ̀lẹ́ mú ìyàwó mi kí ní fóòsì ẹ̀ mo lẹ̀lẹ́ kó kí má bá a sọ̀rọ̀ náà ni má mú wálẹ̀ náà ni tèmi jọ́ fún ẹgbẹ́ ìyàwó mi tí mo ní àìlọ́ọ̀bù irú ọmọ ní à èyí ogun àmọ́ bá ṣe pàṣílẹ̀dì ẹ̀ pàṣílẹ̀dì ẹ̀ kó tó padà fẹ́ wa ẹjá pàṣílẹ̀dì ẹ̀ náà kó mọ kírun ìyàwó ẹ̀ tí kírun jẹ́ kò tí ì máa borí mọ́ pàṣílẹ̀dì ẹ̀ náà ṣe á fi máa borí ẹlòmí ìyàwó ti àdánwò lọ́nà fún ìyàwó rẹ̀ níwà pàṣílẹ̀dì ẹ̀ já fi níwà ẹjá kọ́kọ́ lọ tó lé wa ilé wa ló ti kọ́kọ́ bàjẹ́ àwùjọ wa tó rí báyìí ọlọ́mọ ṣàtúnyẹ̀ nǹkan kan wọ́n ṣe wọ́n rí igun ẹlẹ́kẹ̀ẹ́sì tó tọ́pìkì wà yìí ní wọ́n ní afẹ́ strong afẹ́ build the ideal society láti wọlé àtìsọ̀yẹ díẹ̀ ó wá kó àwọn ọ̀dọ́ tá a wà ń àti social media ẹ jẹ́ ká wá pa ní papọ̀ ṣẹ́ra wà ọ̀dọ́ àwa la lè lù ṣẹ́rí bí láwùjọ lè lù àwọn ẹni tá àgbẹ̀bí lò fi pariwo islam àwọn ọ̀dọ́ àwọn tó wà ní ìlú àti kódà àwọn tí ò tó éèkì ní àti àwọn ọ̀dọ́ àwọn tá à ń pariwo sáré sáré tá à ń pariwo lẹ́nu yẹn níjọ ọmọ yẹn ṣiṣẹ́ bá àgbẹ̀bí fún ọ̀dọ́ ọmọ fifteen sixteen seventeen twenty àwọn ọmọ tó ń lò yẹn àwọn ọmọ tá àgbẹ̀bí fi polówó islam nìyẹn àwọn náà wá padà dàgbà wọ́n ń dàgbà tán àwọn arílò iṣẹ́ wọn inú tí wọn náà wọ́n tó alhamdulillah kẹ́rì ibi tí ìsìláàmù wà lẹ́nu níbi táwùjọ wa wà lẹ́nu ẹ̀sìn ló sọ̀rọ̀ láwùjọ wa o ìmánì ti sọ̀rọ̀ láwùjọ wa o tàwíì ó ti sọ̀rọ̀ láwùjọ wa táà bá wá gbé dá padà àwa ọ̀dọ́ ẹ̀yà lọ lẹ́kọ̀ọ́ tàwíì tàwíì tá a bá wá ní ẹ̀jẹ̀ ká ẹ̀yìn ẹ̀tọ́ wá lẹ́sìn rẹ̀ níbo ní social media rẹ̀ wò ó kò sí ọ̀kan mẹ́ta rẹ̀ áà níbi tó ti ń bàtà àwọn èèyàn jẹ́lẹ̀ ní orí social media rẹ̀ ẹ̀jẹ̀ sáré sáré example rẹ̀ ẹ wọ àwọn ọ̀dọ́ kan tí wọ́n mú lábẹ́ òkúta àwọn ọmọ mẹ́rin tí a rántí àwọn ọmọ yẹn kódà tí mo gbọ́ fẹ́ràn ti ìgbàlẹ̀ nínú àbíṣẹ́ńtì àwọn ọmọ ikú òsì gbé ìkan nineteen ìkan eighteen eight táwọn ọmọ ẹ wà yìí kò sí ìgbókò twenty years nínú àwọn ọmọ ẹ àwọn ọmọ ẹ nígbà tí wọ́n interrogate ṣe fẹ́ bá ṣe ni pé wọ́n lọ mú girlfriend kan tó wọ́n bí orí ẹ̀ wọ́n gbé sínú kòkò wọ́n dá lọ sọ ìgbà tó máa mú àwọn ọmọ ẹ tó wà bẹ̀rẹ̀ sí interrogate wọn wọ́n lórí gúrúùpù kan lórí social media facebook group ibẹ̀ làwọn ti wá rí sọ́ọ́ ti polówó òkun owó sọ́ọ́ ti ní kéèyàn gún orí èèyàn kúrò náà ti kọ́ ọ ìṣàbíjà ẹ máa káàdì wa mọ ìfẹ́ ìṣàbíjà ìgbà tí ìgbà tí wà kékeré káàkiri fún ìṣèlú ẹ àti wà kékeré báyìí náà ìgbà tá a kéré jù báyìí lọ tá a mọ̀ fíìmù àbíjà tá a bá jáde lọ́sí làwọn náà mọ̀ ṣe ẹlòmí àtijọ́ àbíjà ẹlòmí àtijọ́ àgbákò àwọn àbáwọn ní àwọn lábíjà wà wà lẹ́yìn ẹ̀wọ̀n ẹlòmí náà máa mọ̀ lọ jẹ́ oníjà àbíjà àbájá ìgbé àà ètè kìnnìkan nílé kìnnìkan nílé àwọn aṣèláyà ọ̀gbẹ̀rẹ̀ mọ́ ìkó ìgbà tó tún introduce àwọn Chinese food sí wa tí jẹ́ sí máa fò láti UK dàbí akọ̀lọ̀ balẹ̀ ní ọlọ́ba ìwé airport kálukú wa náà mọ́tò ẹ̀sẹ̀ ìwò pé kémi náà pọ̀ mọ́ pààrẹ̀ kíntì ìdìbò ń lò ìfẹ́sì àwọn táwọn wò nìyẹn o tí a bọ̀ sí ń gbà náà ká tó rí fíìmù wò ní ẹ̀fọ́ lójú àwọn tó mọ́ ní ó ń bìjọ́ lé ẹ̀wá ìwé ìṣẹ̀kan gbé níta wá ń rí níta ń wò gbọ́ yẹn àwa náà fẹ́ ọmọ fẹ́ pàtíkà social media kò easy kéèyàn sọ fọ́dọ̀ pé kú ò lórí social media kò jẹ́ tó máa gbọ́ ọ̀gá ni wá bìbí gbé àwọn fẹ́ ṣe láìbò àwọn bọ́sẹ̀ ní nǹkan méjì nìkan lọ sọ ọ̀dọ́ gbọ́dọ̀ kọ́kọ́ lọ sọ pé báwo ni màá ti jẹ́ tútọ́ ọlọ́run wà nínú gbèsè ayé yìí then lórí social media èmi ò ní ever bá wọn participate àti níbi nǹkan tó dáa lọ́sọ̀tẹ̀ rẹ̀ condition ìgbé mi ò ní ever fọwọ́ mi share anything post ni o fídíò ni o nǹkan kan ni o image ni o mi ò ní share àti nǹkan tó bá jẹ́ pé mo ó dá mi lójú ti bá déwájú ọlọ́run máa lè rojọ́ pé á ah, ọlọ́run reason tí mo fi share yìí ẹni tó ní ká lókù bá ń bèèrè lọ́wọ́ ààrẹ kó tó ṣe lé àbúrú àdínkù ní social media àbúrú àdínkù ní social media àbúrú àdẹ̀ dínkù lára àwọn ọ̀dọ́ ní ìṣẹ́rí social media ò ṣe ń dákù lára ọ̀dọ́ ọ̀dọ́ náà dẹ̀ ṣe ń dákù lára social media ó ti di kàrífàṣù nínú social media ti lérè yìí ẹ má jẹ́ sọ yín o èmi àti ìta bá fẹ́ sùn kí ni last thing tá a mọ̀ sùn ẹ má jà parọ́ tàwọn òfóònù àbá tiẹ̀ sùn ní. kó lẹ́nu omi tó ti tẹ́ tẹ́ tẹ́ èyí tó tẹ̀ lọ́wọ́ náà ibẹ̀ ní àti sùn ìyàwó rẹ̀ ní àbá palẹ̀ mọ́ ẹ̀. ẹlòmí àní òde tàbí ti dúró tán tẹmọ títẹ̀ lè dúró níbi tó ti ń wo àwọn tó ń kúra àwọn tó ti ń wo lọ́dún tí gbàgbọ́ orúkọ kù lọ bẹ́ẹ̀ bí tó máa ń pè lọ jẹ títí ẹlòmí òkú wá sẹ́ẹ̀tì fóònù ẹ̀ automatic ló gbé sí tí ẹ bá parí fídíò sọ ẹ̀ kéjì akọ̀tún kọ́ ọmọ fún mi akọ̀tún wọn wo mí lọ títí gbàdá ó túmọ̀ sí pé kíní àwa àti ẹ ti wọra tẹ́gbà mọ́ di fọ́ọ̀lì ẹ̀sẹ̀ bóyá jẹ́ pé fóònù látẹ̀ tá a fi sùn yẹn tá a bá tún jí láàárọ̀ kí ni bọ́ọ̀sì ó làwọn tó wọ́pọ̀ sí ẹbí ní kíní ìgbésí ayé wa nǹkan yẹn kò ní ìjì láti láwọn èèyàn pé kò dé ìwé kó mẹ́ tí o ṣe padà kò rárá ìwé oníkan kó mẹ́ kò bọ́ sí i ní tó kù ní ẹjẹ́ ká lọ rẹ nílé ìfẹ́ ẹ jẹ́ ká lọ regulate ní social media mi ò lè ṣe kí n máa wà mẹ́ ìdókù ni pé kí wọ́n wá pè lọ́wọ́ ara ẹ̀ pé kí ni mo fẹ́ máa ṣe ńlẹ̀ kí ni mo fẹ́ máa wò ńlẹ̀ social media táwọn èèyàn ẹni tó bá fẹ́ sórí burúkú ayé àti àlùkìyámà tó wà mẹ́ lórí social media ẹni tó bá dẹ̀ fẹ́ sórí ilé ayé àti àlùkìyámà tó wà mẹ́ lórí social media fún àwọn èèyàn tó ṣe pé àwọn náà pariwo súnmọ̀ súnmọ̀ lẹ́yìn àwọn náà pariwo tàwọn ìtàwọn ìjẹ́rì kí wọ́n bí wọ́n ti gbọ́ orí lórí àdúgbà lọ́rọ̀ jùmọ̀ bàbá kan wà àwọn bàbá wa dáadáa ni wọ́n tó dẹ́ tó ṣe mọ́ mi dáadáa ni wọ́n mo mọ́ sábà sọ̀rọ̀ wọn dáadáa níbi táwọn ti há sọ́wọ́ àwọn àfọ́ òkúta àbíbí wọ́n ti lọ ṣòkòrò yìí wọ́n lè ná one billion one hundred thousand naira cash lọ́rẹ́ ti ṣòwò ẹjọ́ ti wà lámẹ́ríkà ẹnìkan ogun kíra lámẹ́ríkà tó kì í lẹ́yìn yẹn ọmọ apá màálù ló dàbí rẹ̀ àwọn wá bìlí pé bí láàrú ṣe rí nìyí ìgbà tó fún wá bẹ̀rẹ̀ sí ní dáadáa bí lórí social media tó wá di bá àgbò bá àgbòkè ẹ̀yà ògùn yẹn wọ́n ìfẹ́ ìrara ìta lọ gbọ́ màtúwá di báwo lẹ́kàn pariwo ẹ̀yà èmi pàwọ́ ebi tó bá kú ní tó bá kú ní òkè so èyí kù yìí kan

bẹ́ẹ̀ náà lábẹ̀ mẹ́ni tó ń kírun gan tẹ́lẹ̀ níbo ló fi kírun mọ́ social media adájọ́ epo máa ń borí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló mú lọ yọ ìjà àbùdá nù social media àwọn èèyàn tí wọ́n ń ṣògbọ́n oníṣì níbo náà ti ń kọ́ orí social media tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ yahoo àwọn ọmọ yahoo àwọn ọmọ gírígà àwọn ọmọ ẹgbẹ́ orí tí wọ́n ti ń kọ́ gbogbo ẹ̀ social media a jẹ́ pé social media a lè yọ kúrò níbi ṣùgbọ́n béèrè sí ni àti gbọ́dọ̀ mọ́ ti ráwá rí o ṣe rí lórí social media yẹn ń tá a bá kọ ní post torí ń tọ́pọ̀lọ́ kò understand yìí ṣẹ́rí ẹlòmíràn ò bóyá tó bá dijọ́ gbé ìlànà ìyáwó tá a bá bẹ́ẹ̀ rojọ́ níwájú ọgbọ́n pé gbogbo ẹjọ́ tá a bá ń wò kò kán kí ló ṣe lórí Facebook kò dẹ̀ kán kí ló ṣe lórí WhatsApp fún ìwà ìrọ̀lẹ́ rẹ̀. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ṣẹ́rí pọ́ọ̀tù tó social media wà á lórí ẹ̀ bí wàá ṣe rojọ́ lórí ọ̀rọ̀ tó sọ pẹ̀lú ẹnu ẹ̀ tí ò bá jọ rí social media a máa rojọ́ lórí ọ̀rọ̀ ẹnu a máa rojọ́ lórí pọ́ọ̀tù wa náà dáǹkọ́ ẹ sẹ́yìn tí social media love care i mean thank you lord Huh? sad àti ọdún ni angry face tí ẹgbẹ́ ogun ẹ̀lọ́wà torí wọ́n tí ẹ̀kan kọ̀ọ̀kan àbóṣe fídíò kan ìwọ́n kàn tẹ láì ìtumọ̀ ẹ̀ ní kò sọ̀pọ́tì ìlú sọ ìtumọ̀ ẹ̀ ní ọ̀hún àdípò tẹ láìkì nìkan ìwọ́n tún wá tẹ lọ́ọ̀bù tún ju láìkì lọ á ah! báwọn ní kẹrin tó fi wá tún lọ́ọ̀bù ẹ̀ wá rójọ lẹ́wọ́jú ọlọ́wọ́ ó tún kúrò ní lọ́ọ̀bù ó tẹ̀ wá lọ jẹ́ kí ẹ̀ pé a ah, èmi lọ kí ẹ̀ fún kóòtù wá ìtò ti kí ẹ̀ fún wá rójọ lẹ́wọ́jú ọlọ́wọ́ ó kẹ́ èèyàn kan wá kóòtù ó lọ jẹ́ angry face. wá ìtò ti tẹ́ angry bay wá rójọ lẹ́wọ́jú ọlọ́wọ́ ó lọ free àwọn mọ̀láíkà tí wọ́n ń kọ nǹkan wọ́n kọ́ mi tó mọ́ọ̀bù yẹn pé tí ó ní dáadáa mọ́ọ̀bù tí wọ́n bẹ pọ́ sínú tí olórí ẹ̀ èyàn kan bóòtù láàá ìlọ́wà ó dẹ̀ lọ́tẹ́ lọ́ọ̀ àbóòtẹ́ láì ó tún wá ti pa bámbáyì ó sí ẹ̀ ọmọ akọládá fún ọ̀nà ya ẹnìkan kọ láìra ìlọ́wà ìwọ́dẹ̀ propagate ẹ̀ àbí ẹnìkan dẹ̀ dé ó dẹ̀ ní kò ní da mí aláyà ní wáfí àti muawiya inú ọ̀nà ló lọ wọ́n dẹ̀ bọ́ síbẹ̀ lọ́ọ̀ kíẹ̀ kíẹ̀ wọn náà wàá rojọ́ lórí ọ̀gbọ́n pé wọ́n ní kò ní da fún muawiya ó dẹ̀ lọ́ọ̀ bú ẹ̀ wáyé ó gbogbo ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ lórí àìsíyà gbogbo àwa táwọn social media kálá ń jẹ́ bá ẹ̀mí wa máa rí báyìí ní kò bá dáa. bó ti ń dá ojú kéré yẹn ẹ mọ́jọ ìsọ̀ yìí o èmi àti ọlọ́run kó ṣe wá lọ́mọ àlùjọ náà o a máa bá ẹlòmíì nínú jáde náà mọ̀ nígbà ògbé ìdàlùkìlá rẹ̀ kò sí Facebook post o kò ní ti mi wọn náà gbé ìdàlùkìlá náà kọ́mẹ́ǹtì ni o ẹ̀yin tẹ́ ẹ máa ń wà ní comment section ee mọ́rò papọ̀ ń ṣeré o a ṣeré o comment tó comment ẹlẹ́mìíràn ni ah, èmi náà comment náà ni kí ló dé mo kàn comment náà ni wàá rú sílẹ̀ wọ́n ìkò ṣe méjì irú comment báyìí. inú ọkàn náà wà Muhammad sallallahu alaihi wasallam àdọ́bí sọ fún náà sọ fáwọn ó ní kúpa àlẹ́ ìka hàrà kúpa àlẹ́ ìka hàrà. Ah, alámi ẹnu ẹ̀ ara ẹ̀ lọ sí ṣọ́ mọ́jẹ̀ mú kàn pẹ̀lú yẹn wá ní á àìnà ọmọ àkọ̀dún náà bí mẹ́rin ti ti ń lẹ́rù rí Àkọ̀ ẹ̀sìlẹ́sì tí ní ìjúwa tí a tún àárùn tó lórí ẹ̀ náà ni, ah, anábìnrin tẹ̀kẹ̀lẹ́sìkẹ̀ ọmọ ìyá rẹ̀ ti sáré gbé náà tẹ̀lé gbólóhùn ìjúmọ̀ rẹ̀ ní ọba yóò bá fún ọ̀yẹ́ ẹ̀ tẹ̀lé yóò bá fún ọ̀yẹ́ àwọn àbáwọ̀ méjì fún wa ń gbà náà yóò fẹ́ tẹ̀ já ẹ̀ sábúyà wa wọ́n kàn máa fi ń sọ̀rọ̀ anábì ní gbóná tí o rò báwọn èèyàn ó wọ́n lọ́jọ́ ìwé ìlànà ìyá náà tí wọ́n máa wọ́ ọba ìwọ́n ojú àná náà ìlà àṣọ inú àìsínàdì kọjá sọ́fẹ́nu wọn sọ àbá kọ́mẹ́ǹtì ẹlòmíì lọ́lọ́run máa kàn gbé jáde fún lálẹ́ ìyá náà pé this is your comment ẹlòmíì wà láì gọ́mẹ̀ntì tó gọ́mẹ̀ntì tó bá kàn gbèdé kóòtù nàìjíríà lásán tó lè wẹ̀ wọ́n lórí ẹ̀. tó bá déwájú ọlọ́run náà ni kò mọ̀ pé gọ́mẹ̀ntì ẹ tó gọ́mẹ̀ntì wọ́n bọ̀ wá sí ìbéèrè lọ́wọ́ ẹ pé wáì tó ti méjì ní gọ́mẹ̀ntì báyìí. ó kú bí àti ìbẹ́jì ara wọn lọ náà ọlọ́run dá ọkọ̀ mẹ́ta kó wáyé wọn. ṣé social media bá a ṣe ń ta ṣe ń lò ó yẹn gbogbo aná mọ̀ bá ṣe ń lò ó ẹ máa sọ̀rọ̀ ìbéjì kankan ẹni tí wọ́n á tọ̀mọ̀ trend náà ẹ máa rí ìbàjẹ́ tó yẹ ká dọwọ́ bò báyìí ìbàjẹ́ ni ó ṣe ra wá sí pé eh, ìbàjẹ́ rẹ̀ ó yẹ kó parí sọ́dọ̀ ìwọ́n tó rí the next ìdáwọ̀ ṣe ni pé àbọ̀ wá sí fẹ́ẹ̀ ìbàjẹ́ yà kó látọ̀dọ̀ ilé abọ́sọ́dọ̀ ilé abọ́sọ́dọ̀ gbogbo bí tí bàjẹ́ yẹn bá dé ìwọ́n tó gbé e jáde tòmẹ́tọ́ tó fẹ́ rò lórí ẹ̀ ó kù bó ṣe fẹ́ ńlá níwájú àwọn àrùbú ọ̀tà ọlọ́run kó mọ́tà ni àgbẹ̀ kó mọ́tà o. social media wa ẹ jẹ́ kó lọ wà lórí ọkàn every one of us ipe lára tá a máa rújọ́ lé lórí ló wà nígbà ògbéra ìgbéra náà rọmọdọ́ọ̀nù ló ń tó ni free kílẹ̀ gbé free kílẹ̀ gbé kílẹ̀ yẹ ká máa discuss báyìí Ramadan ayé ẹ̀kọ́ ǹjẹ́ ẹ̀yà àwọn ọmọ ìyá wa lórí social media kí ló kò fẹ́ discuss alájà kìíní kan alájì kìíní kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ text video text igba text àwọn ẹjọ́ ṣé ní sábà báwọn lórí Ramadan náà nìyẹn ilé àmọ̀ta ilé àmọ̀ta ṣé sábà báwọn lórí Ramadan nìyẹn ẹ̀mú ẹwọ́ pípé Ramadan wà tó wá dé lọ́sàn-án Ramadan ẹ̀tù máa ti kọ́ sí wọ́n gbé òwe ẹnìkan jáde wọ́n gbé òwe ẹnìkan jáde ọ̀rọ̀ tó bẹ̀yẹ sí kálukú ní gọ́dẹ̀ bára mọ́ sọ́tọ̀ kálukú wá sọ́rọ̀ ẹ̀dọ̀rọ̀ apc àti pdp ìtọ́sọ̀rọ̀ ẹ̀dì yẹn ẹ̀dìkà àwọn pọ́sìtẹ̀lẹ́gbọ́n I stand with alága I stand with you ìbàjẹ́ lélẹ́yìí fún iṣẹ́ ìgbẹ̀lẹ́yàn níbi ìbàjẹ́ ẹ̀kọ́ bàjẹ́ ẹjẹ́ tẹ́ nìyí mọ̀ pé á ìtọ́lọ̀ ti ṣe báyìí tẹ́rí kí nìkan ni o ọlọ́wọ̀ èyí sábà tú àṣírí ẹ̀dá ni o ọlọ́wọ̀ bá wá láàánú bí bẹ́ẹ̀ lọ́wọ́ náà ẹni tí ò bá tọ́lọ̀ mọ̀ ní gbọlọmọlọ ọlọ́wọ̀ bá láàánú èèyàn kì í jẹ́sẹ̀ lẹ́ẹ̀kan kọ́lọ́ ń dẹ̀ sáré tú àṣírí ẹ̀ lẹ́ẹ̀kan orí ẹ̀ orí ẹ̀ wá tún máa ṣe nǹkan yẹn tọ́lọ̀ wá ti máa jẹ́ fún mọ̀ pé tó ń ṣe ní ìbàjẹ́ ni àìbá wá tètè gbọ́ ọ̀rẹ́ ẹ̀rọ tó ò fẹ́ gbọ́ ẹ̀yà ayé òṣèlú ni ó ń bá fi lẹ́ sẹ́ni tó bàbá wá rí bí ìbàjẹ́ nìkan jáde ìwọ má dunnú pé tiẹ̀ jáde ìwọ náà ní ìdùnnú ṣe pamọ́ ìwọ náà fúrí ìwájú ọmọ òun títí ẹ wá jáde yẹn ìjókòó wá ìwà tẹ̀túbá ẹ̀yìn náà tẹ́yìn náà discourse ẹ̀ ìwé lè kọ́ làwọn discourse ilé yìí ẹ̀ṣẹ́ ní gbogbo ọ̀nà dìbẹ́ndì ẹ̀ ó yá ẹ̀ sí ní ẹ̀ abẹ́wà wò lè ní òní gbogbo àwọn kan wá dúró pé yẹ ní tó ṣe yẹ gan-an kódà wọn ló ráyè. ìgbà nílá àti ìgbà abilé ìjọba ọlọ́mọta àbáwọn ìjọba ṣe orí social media àti ìkáṣímọ̀ wá trend rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ọmọdọ́ọ̀lù ló wá ń bọ̀ wáyé ọmọdọ́ọ̀nù tó ń bọ̀ yìí ọlọ́mọṣẹ́ àdáfà lábí àmì lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ọmọdọ́ọ̀nù bá ti dé dá ìpínlẹ̀ Yorùbá wàhálà láti mọ́ ìlú torí bá ń wo ní ariwo lọ́sàn-án àdìgbò ti pátá ti gbé lórí social media ìyá ọmọ ìyá mi mọ wá àtúntò àmọ́ gbọ́ lórí social media àbí ìlú ọmọdọ́ọ̀nù ti ń bọ̀ báyìí àwọn àpẹẹrẹ ti ń lé ṣe ọmọdọ́ọ̀nù ah, ti ń bọ̀ eh, ẹ ṣe ẹgbẹ̀ pín láti sọ yíso bẹ́ẹ̀ ní pé bàbá ìyálára yìí ti bẹ́ẹ̀ sí tún bọ̀ akọ yìí níbẹ̀rù ọlọ́run ọmọ yóò bá dáa bàbá ìyálára yìí ti bẹ́ẹ̀ sí ẹmà gbọ́ ọ̀dàgbà rí àà ẹmà tún sunkún ní ọmọdọ́ tún yẹ kámọ̀ sunkún nínú ó jẹ́ sí bàbá ìyálára wa ohun òmọdúgbò wọn mọ̀ sí lọ nínú èyí jẹ́ kí èdè nù ṣàbáàn kí ló dé tí ọmọdé nù rọ́jà kí ló dé tí ọmọdé nù zùlùkẹ́ ìjà kí ló ní ọmọ dé láwọn oṣù pé jẹ́ pé nínú oṣù oṣù tó yẹ ká bẹ̀rù ọlọ́run jù oṣù tó yẹ kí kálukú wa kó lè gbogbo tí kálukú bá ń bára wọn ṣe ẹ pàyè jù á ń tẹ́lẹ̀ ìwọ̀n ọmọdọ́rùn bá ti mọ́ ìgbòdì pé ẹni kejì bọ́ọ̀lù wá bí pẹ̀lú ààrẹ nínú ọmọdọ́rùn àwọn sáláàbù tí wọ́n ti mọ̀tẹ́lẹ̀ sí ọmọdọ́rùn bá dé níbi tó máa ń ṣe é dé wá àtìgbà ń mọ́ ń kéwú ó máa àwọn òṣèlú àjùmọ̀ àkọ́ yẹn tó mọ́ èyí tá a fẹ́ fún ojú tó báyìí lọ́rọ̀ ara wa wọ́n wá gbádùn àìbá rẹ̀. irú nábìlà ìlà àwọn kìlọ̀ kò ààrẹ wọ́n kí àlùkò alimọ́mù sábìà yìí alẹ́ ìwàsọ̀tẹ̀lá odidi ọ̀sán kan odidi àlùkò ààrẹ kan odidi òru kan odidi àlùkò ààrẹ kan. ẹ̀dá sẹ́rù mọ́mù sábìà yìí táwọn máa ń ké wọ́n máa gbọ́ bọ́ọ̀mù pé ẹ máa múra balẹ̀

nígbà yà nàbì step mẹ́ta ló máa ń lé agòkèlé agòkè agòkèta anábì wa bẹ́ẹ̀ oṣù nígbà yìí tọ́ka ó ti gun ìgbésẹ̀ kínní anábì bá ní ààlẹ́ yìí ó tún gbé gbèsè ẹlẹ́ẹ̀kejì anábì tó ní ààlẹ́ yìí ó tún gbé gbèsè ẹlẹ́ẹ̀kẹta anábì tó sọ pé ààlẹ́ yìí àwọn sọ̀hábà wa wò bí anábì ó ṣẹ̀ṣẹ̀ máa gun nígbà lórí wa èyí ti tún ń ṣe ámì lẹ́ẹ̀mẹ́ta wọn bá súnmọ́ àgbẹ̀ èyí ṣe àgbẹ̀bí bẹ́ẹ̀ ó ní fẹ́ rí àkọ́kọ́ tí mo kọ́kọ́ tóbi bẹ́ẹ̀ tí mo sọ ámì yẹn ó ní dìde nínú ìlú wa báyìí pé dìde nínú wa ni á ó ti ta fẹ́lẹ̀ kan o kò sì ní ta fẹ́lẹ̀ kan o ó ní ta lẹ́yìn ọ̀hún ó lẹ́bi tó ṣe fún fáwọn òbí rẹ̀ méjèèjì láyé kò sì rákòrí kí ọlọ́run látọ̀dọ̀ wọn kò wá jọ máa jẹ́ náà. a ó ní mo ní ààyè kó má ta àfọlọ́sọ kó bọ́ fọlọ́sọ kó má rà gbá fọlọ́sọ. ó lẹ́nu kejì tó fi tàbí ẹlẹ́ẹ̀kejì méjì bèrè ìlú tún gbẹ́yìn nìkan ṣe pé ó lẹ́nu tóṣù rọ̀mọ̀bọ́ọ̀lù bá láyé ó wà lọ láti bẹ̀rẹ̀ dé rọ̀mọ̀bọ́ọ̀lù parí òun náà tó wá rábòrí kí ọlọ́run kò tàbó náà ó ní mo tún sọ pé àmín jẹ̀mọ́ yóò gbọ́ fẹ́lò mí yóò ta fẹ́lò mí ẹlòmíì ò ní orí rẹ rọmọdọ́ọ̀nù sí òun náà lẹni tó bá jẹ́ sí social media ó kárí òun mí àwọn ikú ti wà kárí ewé pẹ̀lú social media tí rọmọdọ́ọ̀nù bá dé àdùkò rárá ìlànà gbajúmọ́ ìlà wàtà ni wọ́n tẹ̀sán fún ọ. àmọ́ gbajúmọ́ ní ilé tí rọmọdọ́ọ̀nù bá dé iṣẹ́ àdìjẹ́ náà tó dé tó làwọn ìgbà dúró. sẹ́rí táwọn ọ̀rọ̀ wọ́nàwọ́nà alájà tó ń bà sí i tó bá bá wọn débi rọmọdọ́ọ̀nù á gbogbo àwọn tó wà ní bọ́ọ̀mù ẹ kí wọn kí wọ́n kú orí wo. torí kò kàn wọ́n mọ́ kí ni rọmọdọ́ọ̀nù ló dé ẹgbẹ́ bí wọ́n sí àdìjẹ́ náà gbogbo àsìkò tó fi àsìkò tó ẹjẹ́ lórí òtí máa ronú èlọ́lọ́ ń bẹ́ẹ̀ lọ́bí sórí ilé nùgbọ̀n mọ́tọ́ àwọn olówó gbọ́bí sórí ilé àwọn wá àti ìbẹ̀rù ọlọ́run tó yẹ ká mọ́ kọ́ra wa àwa kọ́ra wa mọ́ àwa sọ̀rọ̀ alájà àti tọ́pì tàbí wá rán tàbí tó wá ń kàlù sí wọ́ tàbí tó wá lọ sòrò sí ọlọ́mọta àforíṣẹ́ wa ó ọlọ́kọ́ mójúkó obìnrin kọ̀ọ̀kan wa ẹ dákun ìwá ṣe ọmọbọ́ọ̀lù nìkan látòrí ẹ̀mí tó ṣoṣ ibùn social media ju àwa mélòó ta kóra wọn síbí ìlọ táàwà yìí la wájẹ́ fún social media ṣe ní ẹ̀ tẹ́lẹ̀ bá ti tóṣe látọ̀dọ̀ tẹ̀lé tí wọ́n náà tóṣe látọ̀dọ̀ tiẹ̀ tí wọ́n náà sọ gbogbo póòsì tí wà bá póòsì wà mọ̀ ṣọ́ra pẹ̀lú ẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin wá bá wọn sọ̀rọ̀ àwọn obìnrin tó ń póòsì àwọn póòsì ẹ̀mí náà ti mọ́tò ààrẹ sílẹ̀ jáde mọ́ra jáde sí gbogbo àbá ẹ̀ẹ́dì sábà ìkọ́ni yóò nílò kúrò lára rẹ̀ ara àwọn tó ń dáwùjọ yìí rẹ̀ torí pé gbogbo tó gbọ́ ọmọ nìyẹn rí náà ló ń lé ìfẹ́tì nínú ara wa ìyàwó tiẹ̀ pé yóò kó pé ẹ́ máa rú tó máa pósì lórí social media ọmọ rẹ̀ pé yóò kó pé á máa rú tó máa pósì lórí social media àwùjọ wa ọlọ́mọdé àbáwá tó ṣe ẹ̀yin jẹ̀mọ́ ní kọ̀mpútà village muslim umma abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kó bẹ́ẹ̀ tàbá wa sẹ́lẹ̀ lẹ́sọ̀ lórí eléyìí tẹ́ ṣe yìí àmọ́ a sì mọ́ sí gbìyànjú ọlọ́run jẹ́ sílú ẹ̀kọ́ pọ̀ láwùjọ wa kó ti wá lẹ́ni tí ó mọ gbọ́rọ̀ ọlọ́run kó máa ti wá lẹ́ni tí ó kàn mọ́ gbọ́ lásán tí ó pe tí ọ̀tún wa wọlé tí ó wá gba tòṣìdáre ọlọ́run ti wá bẹ́ẹ̀ ọlọ́run ṣẹni pé nígbà tá a bá gbọ́ àjùmọ̀ mọ́ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تلتبس الحق ولا يلتبس الحق علينا ولا تقوا جايو تبقوا تبوري bàbá ti wá rí ọlọ́mọdé àjálù tẹ̀lé ọlọ́jà rí irọ́ pé irọ́ rèé bàbá ti rí ọlọ́mọdé àjálù ìjìnà sí àti irọ́ àtòrò lọ́lọ́mọdé ó dàrú àrọ́ ọlọ́jà ròdòdò kílẹ́rì bò rèé tí a rí wọ́n kílẹ̀lì pé wọ́n rèé bá a bá ti wá ń rògbò bí a lè tẹ̀lé bá a bá ti rí wọ́n bí a lè tẹ̀lé sí i abẹ́rẹ́ ọ̀gá wa subhanahu wa ta'ala بمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء قوة ẹja padà sínú ilé wa tá a bá fẹ́ ká òdòdó wa dáa. àwa ọ̀dọ́ ẹ̀jẹ̀ ayẹra wa wò àwa làná lè fi dé ìsìláàmù ga ǹjẹ́ ni àti ń dé ìsìláàmù ga lóòótọ́ social media gbogbo ara lákàntì facebook gbogbo ara ní whatsapp gbogbo ara wà lórí twitter gbogbo ara wà lórí imo gbogbo ara wà lórí youtube gbogbo ara wà lórí gbogbo àwọn social media ti níyì ẹ̀dá pé ẹjẹ́ àjọṣọ́ báwo la ṣe ń lò ó ká mọ̀ pé lórí púùsì ta púùsì àrùjọ lórí kọ́mẹ́ǹtì àrùjọ lórí action yóò ti tẹ láìsí ọ̀rùjọ láìsí tó tẹ lọ́ọ̀bù wàrùjọ lọ́ọ̀bù tó tẹ kíẹ̀ wàrùjọ kíẹ̀ tó tẹ angry face wàrùjọ rẹ̀ sáàdì tó tẹ wàrùjọ rẹ̀ ọlọ́wọ́ gbogbo dọ́tà bá mọ̀ tẹ láìsí láyé ibi àbá ti gba ládàá lọ sí àwọn tẹ láìsí. programu tá a bá ṣí ẹ̀ láyé ọlọ́dún jẹ́ ìgbà àgbà ládàá program tá a ṣe ẹ̀ tá a rojọ́ pé ah, èèyàn ń ṣe ìbàjẹ́ bá ìwọ náà ti ṣe ẹ̀ rẹ̀ ah, ọlọ́mọdé àbáwọn ṣe ẹ̀rù rẹ̀ o tọ́jú tó bá ti sọ ẹ̀mọ̀ tẹ́lá ẹ̀mọ̀ tẹ́ ṣe ẹ̀ kọ́kọ́ mọ̀ wò náà tó ta mo fẹ́ tẹ́lá ìwò ẹ̀rọ ẹ̀ka àwọn báwa ṣe ẹ̀ rẹ̀ wọ́n tó ṣe ẹ̀ o tẹ́lẹ́dọ̀ mi ò ká ó kà fún òkè yìí kàn sí ẹ̀ lásán ó kàn sí ẹ̀ lásán ó sí ẹ̀ lórí kọ́ńtẹ́ǹtì tó sí ẹ̀ àwọn àbáwa nínú Islam ẹ bá mọ nǹkan bá àbá àwọn àkànkò lórí báwọn àkànkọ síra àwọn ò wá wo gbogbo tí ń bẹnu síra nǹkan àwọn wá yin síra yìí pé á ẹni yìí gbìyànjú gan o mọ́tò náà báwọn mú láì kan péré wá nù. síra tí náà yìn yìí ó mọ̀ ní pèsè tí wá dá fìlà bí àlè yìí àwọn òṣìṣẹ́ tó ń bẹ̀rẹ̀. nígbà tó bí ó sábò sí fún wọn ní kódà àwọn gẹ́gẹ́ múra rẹ pé pèsè wá dá fìlà bí àlè. ló jẹ́ sí ìwọ náà prógráàmù tó ọba ṣí ẹ̀ wọ́n dáadáa pọ́tíwàmù tó tẹ láìkì wó dáadáa èyí tó tẹ ọmọ sáàtì láìkì lábàrí láìkì lábàrí láìkì má jẹ́ sí wọn lọ́wọ́ láìkì má jẹ́ ó tó ń dánwó oòrùn rẹ̀ náà gbé lọ́dún kíyàmà tó kó tó tẹ lábàrí láìkì kó tó tẹ ẹmà sí ẹ ẹmà kó ṣe é الحمد uh, on the call of them um, uh, after the translation àwọn ọ̀rọ̀ to use english for our english speaking uh, audience and um, for, for other people in the market that we may to have better understanding of, of the uh, of the lecture. Um, for the call then, our automatic question, uh, one question of the other, um, uh, my call, my current and uh, we will not be able to entertain more àwọn ọmọ ọmọ àwọn ọjà mọ̀ sí ní èèbó àti àwọn Alhamdulillah wa salatu wa salam ala Rasulullah. Uh, I think the question was delivered on this the 10th of Ramadan 1443, 24th March 2022, uh, at the uh, PM Ramadan lecture, the number one. Uh, the topic of the lecture is building an ideal society from home the youth and social media, delivered by our Sheikh Abdul Hakim our Abdulkudi Abdullah. Uh, the lesson has started with the employment of three main things in the country, the home, the youth, and the social media. He explains how home makes society. There are no society when there is no home. The expect us as a kind of microscopic view of the larger size. So for us to know the effect of both. Likewise, it depends on the micro effect of social media in on every one of us. Likewise, we have to build our own upon the laws of our upon Taqwa. And I have two main examples. Like the, uh, one of the many things in the life of the Muslim, Salah. If you are looking for Sakwala, you must make sure that all members of your house, your wife, your children, they also partake in Salah. Likewise, one of the messages that we take from home is regarding testing by all means. That this assessments that has been made by parents, why they are not giving uh, what to what to be the effect of that thing in the budget time, When you tell your child or your children, you have to get sick by all means. It will start to the vertical essence. So that have to avoid conflict. Likewise, on this of youth, he said, we cannot deny the effect of youth in any time. Majority of the people who supported the Prophet of Islam, uh, in the cause of Islam, they were youth. He advised youth to learn about conflict. You should let the gospel of peace to one of our lives. Likewise, on this social we like this social media to remove the from our world before the attack of social itself. If we can know how that takes effect to us, immediately after watching the people. we want to personalize what we watch today. Likewise, the way social is affecting us. Everything we come across social media is having undeniable effect on our life. So we have to be very careful. Likewise, he as much as there are a lot of people from Canada, we cannot deny that Canada has come today and it's also part of us. It's impossible for us to say people to visit So Canada is a kind of impossible aspect of our life, but we have to be what we use for. He advised and also warned us that we know that every action we spend on social media, we have to spend on four hours. Because not the social media on the thing. can happen that the thing recorded from us or against us. As we know, social media is full of both good and evil. So it's left for you to decide which of the side wants to take. And every, every action, as far as life, love, and this and all those things, our reaction to a vote uh, We are counted for before Allah in John of Diana. Likewise, the other one for that potential is enough for someone some of an external end on account of the action uh, of the area. Likewise, someone can get paradise on action on uh, account of the action of the area. So, this is why we want to use social media for. Likewise, don't try people on social media. Likewise, as pastors, he advised us regarding how to use our time to overcome. But what is not the time for us to waste our time on social media uh, discussing issues that are not uh, beneficial. And he say for us that Allah make us uh, not those that the make for Allah to help us to uh, increase the knowledge and grant us better understanding than we are selling. Allah subhanahu wa ta'ala. جزاكم خيرا a ìsọ́lá a a a ó wà ní bíbà yìí, pẹ́sàn tí ó ní bèèrè bèèrè wọ́n ní agbọ́n pé àwọn ọ̀pá àwọn ọ̀pá ìgbàlódé ní social media platform tó náà máa ma social media akẹ́kọ̀ọ́ nínú social media olódó ní ìrọ̀ ìgbò fẹ́ẹ́ tó bá tẹ̀lẹ̀ tó wọ́n síláyé láti fẹ́ ìjọba yẹn tó ti lọ náà lọ. ọlọ́pàá sí síríọ̀sì wọn tí wọ́n wà abẹ́rẹ́ jù láti sọ̀nà mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ní kankan tó fi náà máa sọ̀rọ̀ ìwé lọ́pọ̀ náà fẹ́ fún wọn àtàn náà tó fi gbọ́ àwọn ni pé wọ́n ní wọ́n ní orí làbíọ́lá àkúrà ọ̀gá ọ̀mọ́ra wọ́n ní píṣọ̀ wọn àti àlùsá kúrò ní lórí social media wípé àjẹmọ̀ pé Islam ó èdè sí èèyàn ká máa ya píṣọ̀ àti ká sọ pé àwọn alùsùn náà èdè sí ká máa ya píṣọ̀ àti ká sọ pé àwọn fẹ́láfì ni wọ́n máa ń ní píṣọ̀ dáa wọ́n máa ń ya píṣọ̀ ní kí lẹ́fẹ́ sọ fún wa lórí ọ̀rọ̀ yẹn kí lẹ́fẹ́ sọ fún wa lórí ẹ̀dá pẹ̀sàlá yìí fún wa nígbà tá a fi mọ̀ pé kò dáka máa ya píṣọ̀ ẹ̀dá ìwà lọ sí ọ̀dọ̀ gọ́fúnà tẹ́wàá ya píṣọ̀ kí ló <laughs> náà alhamdulillah salatu salam ala rasulillah wa ẹni tí ó bèrè bèrè ọlọ́pàá bá fún ọjọ́ ẹ̀sìn ilé rẹ̀ ẹ máa di pé mo rẹ́rìn ìpè ìbéèrè tí wọ́n ti bèrè ní àmọ́ sábà bẹ́ẹ̀ wa ló kù lásìkò yìí tí rọ̀mọ̀dọ́ ló fi parí ọlọ́run gbọ́ ibi tá a ti ìbéèrè láti èlé tí rọ̀mọ̀dọ́ ló fi parí ọlọ́run ló mọ ibi tí a ti dáhùn rẹ̀ èèyàn sì gbọ́dọ̀ dáhùn torí pé irú ọ̀rọ̀ báyìí ò gbọ́dọ̀ ṣe lóòótọ́ sábà ń gbé àwọn rúmọ̀ kan èmi máa ń máa máa tẹ̀lé gbé sí ìmọ̀ agbójúkò mẹ́ àmọ́ gbà mo rí eléyìí ètò ẹgbẹ́ yẹn ti sọ ó ní ọ̀rọ̀ yìí àmọ́ ní sọ nítorí àsìkò tá a fẹ́ wí ẹni dáná sọ ọ̀rọ̀ díẹ̀ pa ẹ̀ àkọ́kọ́ ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ti gbogbo ọjọ́ mọ̀ gọ́ọ̀nà ni wọ́n báyìí ní àwọn ikú òní gọ́ọ̀nà wọ́n ti lè ta tábà wo ti píkṣọ̀ darí yẹn kí ni wọ́n kọ sẹ́yìn wọn àìsè gọ́ọ̀nà tó bá lọ píkṣọ̀ yẹn dáadáa àsìkò tí wọ́n wà ní gọ́ọ̀nà ni so definitely píkṣọ̀ yẹn ò lè jẹ́ ìjẹta píkṣọ̀ yẹn ò lè jẹ́ last week píkṣọ̀ yẹn ò lè jẹ́ last year ẹ̀wá ìtòsíwájáde ìjẹta àti jẹrin wọ́n ṣe last three years ní píṣọ̀ èyí tẹ́ ń wò yẹn tábà wo píṣọ̀ ẹgbẹ́ ọdún wo ló lè jẹ́ ká mọ́ sọ bí five to six years àwọn tó wà lọ wú jáde ní ìsìn kí ló dé náà ní jáde point number one ọ̀sẹ̀sẹ̀ ní ìsìn point number two ó ní pé àti èmi o àti fọdílọ́tò dr ọ̀fáàmì lọ́rọ̀dí náà ti máa ń kàmínà ọ̀mọ́ bí bá a ṣe ń wù yìí kí èbá ṣègbà tí wọ́n gbé jáde à àwa méjèèjì à ní píṣọ̀ ẹ̀ lọ́wọ́ àwọn tó wá tẹ̀lé wa lọ wọ́n ní píṣọ̀ ẹ̀ ó di mélòó inú ọ́fíìsì ibi tá wà yẹn ẹni tó bá ti mọ́ ṣe gánú governor's office àwọn tí mo sọ yìí kẹ́ wọlé wọ́n á gba fóònù yìí kalẹ̀ fóònù wọlé ó di mélòó báyìí olùmẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́rin àwa wa kọ́ la mú kámẹ́rà máa lò wọ́n bẹ̀ protocol nu governor's office yẹn ní tó bá fi lè mú ẹ ti wá bẹ̀ fún ẹni tí ìlú bá wá bẹ̀ fún ìwọ àti gọ́ọ̀nà ọmọ ajá yìí píṣọ̀ alẹ́kọ̀ọ́dẹ̀ máa wo mídíà àwọn èyí tẹ́ wá kọ́dẹ̀ máa rìkwẹ́sì fún àwọn ló ní alẹ́wọ̀ orí pépà náà pé àwọn lágbájá wá sọ́dọ̀ gọ́ọ̀nà kí wá làwà lọ sí i tẹ̀gbọ́n ẹni yọ́yọ̀ náà hmm. kí ló ń wá lọ́dọ̀ ọlọ́dọ̀ gómìnà kódà yẹ̀kọ́ sọ pé á ah, ẹ̀sùn wọn wá rẹ́rìn ìgbà ti fún wọn ní ọlọ́yẹ owó wọn láyé àgbáwọn náírà jáde jọ́nà kí làwa pa lọ nǹkan kan máa ṣẹlẹ̀ níṣàrọ̀ ọlọ́wọ́ tàbáwà ṣe rọrùn ó máa ń tẹ̀kì yẹ́ èso pọ̀ bọ́ ẹ̀ kò ní ṣẹlẹ̀ àbíkẹ́ ìgbọ̀nà gómìnà tẹ́gbẹ̀gbọ̀nà gómìnà kọjá nǹkan ńlá kan tó máa kan tó máa ṣe àlùmọ̀ mùsùlùmí láǹfààní ó ń làwọn tó tó ń lòdì á àwọn fẹ́ gbé kínní ìwọ ọ̀ṣun ibi tán àyè tán lè lò fún nǹkan náà ti wà ọ̀nà tí nǹkan náà lè fi jẹ́ pípọ̀ ìgbẹ́ ọlọ́wọ́ tó gbìyànjú rẹ̀ àmọ́ kí ni ìdáwọn processing ẹja tún bá wọn pípù ìṣe a fẹ́ ṣe yìí àkíní ó máa níbi iṣẹ́ wá rí gọ́ọ̀nà lásìkò yẹn àwọn ọmọ ìṣe dáwọ́rọ̀ kan dáwọ́rọ̀ tó ti máa ní máa lè fọ́ sí màá wà ọdọọdún àwọn àlùfáà àgbà máa ń wá láti ilẹ̀ lágbá wa àwọn àlùfáà yẹn wá wá dáwọ́rọ̀ yẹn wíwá tẹ wá yìí o ẹ jẹ́ ká lọ dé ọ̀dọ̀ gọ́ọ̀mù àwọn ẹni tá àti mí náà mọ̀ nípa pọ́jẹ́tì ẹ jẹ́ àjọ débẹ̀ kan bá wọn sọ àlámọ̀ ní ọ̀rọ̀ yìí lábí lọ́wọ́ àti débẹ̀ wọ́n gba fóònù a máa ń láti gbọ́ náà àbójú ara wa ni. tẹ́lúwà ah, ah, láwọn alágbéjáde alàbẹ́ ṣàkọpa bá ya píkọ̀ láti yọ ọdún mẹ́fà tí ẹ̀mà rẹ̀ ṣàkọlù sáà ní ìṣàkọlù ẹ̀pà mọ̀ ìjọ ọpa ikú tún bí ya, jẹ́ o tó rẹ̀ tẹ́tọ́ ló di ọ̀rọ̀ 15 million ó lẹ́ni tí ó fẹ́ mo rẹ̀ gọ́ọ̀nà fọ́tò a máa táàdọ̀ òjò ẹ̀rọ sí ẹ̀ mọ́ àmọ́ ikú mo rò kó tẹlẹ̀ rí bóyá nìkan nu wọn náà ti ní access to media Ọ̀ṣun state government kókàn ní kíní ẹni pé Ah, bàbá wèrè kúkú ní ẹrẹ àà àmàdù amú ẹ báyìí ó kàn tẹ́ǹdẹ̀ táwọn tó mú ọ ní ọlọ́ pé àà ah, akọ̀gbẹ́járe ní ẹwọ́ àwọn alùsù náà àwọn náà rí o àwọn náà rí o ẹjá bẹ̀rù ọlọ́pẹ̀lú ra níjọ mo wá discuss ọ̀rọ̀ fídíò ní ọ̀rọ̀ fọ́tò mo wá discuss yẹn nínú ọdún yìí náà ni èyí ọdún mẹ́ta mẹ́fà yìí náà lọ àmì oṣù mẹ́ta méjì lọ ẹ̀jẹ̀ lọ gbọ́ kájú àlàyé tí mo ṣe bẹ́ẹ̀ níbi àṣàlàyé pé àwọn àfa àwọn àfa àsun náà ẹnu wọn ò kò lórí ọ̀rọ̀ ìṣọ́ tẹ́lẹ̀ tí mọ́sálà bá ti wájẹ́ mọ́sálà tẹnu òkò lé lórí ìwọ̀nba la mọ́ níbi kókó mọ́ àlọ́dọ̀ gọ́ọ̀nà àkúnlẹ̀ fún un nígbà mọ̀ pé yóò haramu ní completely ọ̀dọ̀ àwọn bá wa ní kòrò ní ojú lọ́bẹ̀ẹ́ náà ní ohun mọ́tọ̀ wá púpọ̀ yóò náà adọ́dọ̀ ọba wọn ní àtẹ́bálẹ̀ rí ọba àdíkẹ́ jọbalẹ̀ àwọ̀ ẹjọ́ ọbalẹ̀ àyíkì ìfúnlẹ̀ ọba dẹ̀ alákọ̀wé lọ́ba ọba ní àbójú understand ní wọn ẹjọ́ tó wá á ti lọ wá abàtì ó kí ọba yìí abúgbàdà ò gbọ́dọ̀ píṣọ̀ fún alákùnrin ẹnu àwọn àbókù then inside away ti pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ó tóbi ńlá ìkẹ́ńlá ni tó bá ṣẹlẹ̀ tán gbogbo wa pátápátá látàbà níbẹ̀ àwọn táwọn wí náà sọ pé láti rí náà àwọn gbóhùn mọ̀mọ́ wá bẹ̀rù àwọn gbóhùn wá bẹ̀ náà ṣé ọ̀rọ̀ káwá ya nǹkan táwọn rò pé sáàjú wa rèé tí òun yóò wá sí nǹkan à eléyìí kan tó ṣètò sí sí àgbéwá rèé àmọ́ ọlọ́mọdé àtàánú wa tẹ̀lé ìgbèmí yìí tí màá gbanú jẹ́ mọ̀mọ́ dúpẹ́ fọlọ́wọ́ ni tẹ́ mọ̀ ní ọpẹ́ ọlọ́run mọ̀ mọ́ ní ká mọ̀ ní ìbàjẹ́ tó kọ̀ wọ́n mọ̀ níta ọlọ́run mọ̀ ní ká mọ̀ ti fún yàn lórí

ẹ má ti dálà sí mọ́ nọmba wán ẹ̀yin ẹ̀yin bàbá abẹ́tòkó yìí àbí kí wọ́n mọ̀ gbà yín lójúmọ́ àti àtúnrà lò tí ẹ bá fi mọ ayé òbí ìdìkọ́tẹ̀ tó wá gbàǹkà lọ́wọ́ yín ayé òbí ìdìkan gbowó ọmọ gbọ̀ lọ́wọ́ yín àtúntò náà pé kò sáfúrú kẹ bù wọn lọ́wọ́ o àmọ́ ká mọ́ pàwọ́ gbà mọ́ ní ọwọ́ yín a sì ní àtàlátù onídìkẹ́ ẹmọ nígbàtẹ̀ ẹmọ wá sọ́dẹ̀ sọ́dẹ̀ ẹ̀kọ́

ó kàkà ó lówó ju wa yìí lọ ó mọ ìyẹn ju wa yìí tó bá jẹ àtẹgbẹ ni àbáwa ni gbogbo wọn bá ti èwo tẹ wá à nígbà wọn bí wọn kú sábẹ àgbọn yìí a sì wọ ṣòkòtò pẹ̀lú rẹ̀ à ń bẹ̀rẹ̀ rẹ̀ sí ọlọ́run mọ́ta sànú wa àwọn ò ní dákẹ́ lórí àwọn tá àwọn pọ́ìsì àtọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹ́ ìta ìròrí ṣíṣìn ẹmẹ́gbẹ̀wọ̀ nàìjíríà ẹmẹ́gbẹ̀wọ̀ lẹ́ẹ̀ẹ́ dákìdákì ibi tó bá wọlé ilẹ̀ àwùsá ẹ̀dàkùn ìwò ìburúkú àwọn òfẹ́ nílẹ̀ àwọn kan tó bí wàhálà yìí bẹ́ẹ̀ lábẹ́ẹ̀bẹ̀ àwọn kí ní kan wọ́n àwọn kan tó clear nínú ìlà anábì kò sọ́kọ̀ lọ ọ̀rọ̀ mòjídà anábì ọ̀rọ̀ anábì lọ gbàrú àwọn ọ̀rọ̀ òṣùpá pẹ́sílẹ́sì ọ̀rọ̀ púpọ̀ àwọn ọ̀rọ̀ báhùn àmọ́sí pàmọ̀sú ìtàzára dé ìdàmọ́dà ní jẹ́rẹ̀ ìtàpadà wọ́n àwọn ìtàkùnkù àwọn nǹkan ọ̀wọ̀ yìí àwọn òní fi ilẹ̀ lọ́rùn lórí ẹ̀ ilé odi tó rọ̀dìnà àti gbọ́ wọ́n lẹ́ ń bọ̀ padà ní àwẹ̀ pẹ̀lú ògùn ọlọ́gbọ́rọ̀ bá ti wá ìsìn ọ̀rọ̀ tẹ̀lé yóò bá ti fi tọ́rọ̀ وصل اللهم وسلم على سيدنا محمد الصلاة nínú àwọn ọ̀rọ̀ tó jáde lọ́wọ́ ọ̀rọ̀ tó sọ ẹni yẹn sọ ẹni kọ́kọ́ pé owó tí wọ́n lè lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó láti sọ fún wa alùpọ̀gbẹ̀rún tí alùpọ̀gbẹ̀ pé ọjà náà ti sọ pé ní alùpọ̀gbẹ̀rún láì ọlọ́pẹ́ jẹ́ àlùfúnwé ní ọlọ́pẹ́ wà wọ́n náà ẹwọ làákàyè ìṣẹ́ káwọn fún ti ìdí yẹn ọ̀rọ̀ ìwọ̀n Àwọn ìdáwà àti ìdílà àtàrà bá jẹ́ àwọn tọ́lá fún àìsọ́wé òun ilé ìfún àìsọ́wé. Ààrẹ̀ lápùrọ̀ lọ́pẹ́ àti ẹni tí ń ya àwòrán nínú lẹ́tọ̀ sí pẹ́sàn ọ̀rọ̀ fọ́tò sí wa àtàlàyé ọ̀rọ̀ ìdílé hadith yẹn ó ní aṣáájú náà gba àbáàbà ló máa ń pè ní àbàtì mùsùlùmí pé àwọn tí àwọn alẹ́ ìgbàlù kìyàmọ́ làwọn tó yà wòrán àwọn àbá àgbèrè lórí yẹn mẹ́ta lórí kàtígórì mẹ́ta ẹni tó ń gbẹ́ bíléèrè ẹni tó ń gbẹ́ àpáta léèrè èrè èèyàn tó lẹ́mìí àdéhùn ẹranko tó lẹ́mìí ìran kejì òun lẹni tó ń fi òwú tó fi ṣe tẹ̀sírì tó fi ń ya nǹkan tára nǹkan iná kẹta artist tó fi ọwọ́ ara ẹ̀ báyìí tó fi ń yà wọ́n á gírí lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni pé wọ́n bọ́ọ̀lù sínú àlùmọ̀sọ̀rọ̀ kíjà ló wá mú wọn bọ́ọ̀lù síbẹ̀ ó ní pé àìlẹ́kọ̀ọ́ òun ló mú ọ tú àlùmọ̀sọ̀rọ̀ ọlọ́run náà àlùmọ̀sọ̀rọ̀ yẹ́sì ìtàn ti jìyà náà ni pé ọlọ́run lòun ni àlùmọ̀sọ̀rọ̀ òun lòun create òun lòun dẹ̀ máa ya tó fẹ́ ọlọ́run wá ní èmi wá tẹ̀dá tán ẹ̀yin náà wá lẹ́ fẹ́ ṣe ohun tí mo dá ìfọ́nà máa dúró bá wọn jàre pé ókè ẹ̀yin náà ti fẹ́ ṣe bí èmi ọlọ́run èmi dẹ́ èèyàn ẹ̀yin gbẹ́ ìdí ẹ̀ léèrè èmi dẹ́ èèyàn ẹ̀yin gbé àpáta ẹ̀ léèrè èèyàn tẹ́mi dá mo ti tẹ̀mí sí lára báyìí ó yá ẹ̀yin àpáta tẹ́yìn náà dá ẹ̀fẹ̀ mi sí lára àhàlú mọ́ ẹ̀kọ́ lákòótún iṣẹ́ ẹgbẹ́ ikú lẹ́nu wọ́n ní sọ́rọ̀ bá ti wá níbi sí ẹ̀ ní sí lára ibi tí wàhálà bá ti wá ní fún ọlọ́run rẹ̀ ọlọ́mọdé tí wàhálà bá ti wọ́n mọ́rùn rẹ̀ tó ló fi jẹ́ pé àìlẹ́kọ̀ọ́ tó ìtìmọ̀ àti wàhálà ó ní òun ló máa ń dálẹ̀. so àwọn táwọn afọ àwa ya pa ẹni lórí ilé ẹtọ́ wa ya photograph tó náà sọ́ọ̀dù sọ́ndà hadith yẹn àwọn afọ àdúgbò àdé àtẹ̀tẹ̀ máa sọ́ọ̀tún nígbà tó ń gbé píṣọ̀ ìjáde lẹ́tọ̀ tó ní mo ti sọ̀rọ̀ píṣọ̀ gan-an ẹ̀jẹ̀ àlọ́gbọ̀ọ́ jẹ́ níbi lẹ́tọ̀ yẹn káfíṣàbò sí kan wọ́n ní mo sọ kàtíkórí gárí pé ẹni tó bá tún wọ iná ẹ mọ́ pààrọ̀ mọ́ wa náà àléyìn náà àlàyé àwọn onímọ̀ báwọn àfàṣe yapa ẹnu aṣọ àwọn tó gbà wọlé aṣọ àwọn tí gbà aṣọ àléyìn òwò ọ̀nà kódà èyí tó sọ pé àrọ̀ ọ̀rọ̀ ní ìlàmọ́lẹ̀ rẹ̀ àníbàjẹ́ tá a ṣe é eh, ìpolówó ọ̀gá kọmọjà ṣe é eh, ẹ̀ṣẹ̀ tá a dá yóò di táwọn eléyìí wọ́n máa gbé ọ̀gá kọmọjà dá ló ẹ̀ṣẹ̀ lẹ́rẹ̀ àwọn kéékèèké tá a bá wá sí ti ọlọ́run tó rà mọ́ ẹ eh, ọlọ́run tá a bójú kò fún wa ọlọ́run tó ti bójú kò wá ẹ sáré lọ́wọ́ wa sẹ́yìn máa ra ṣe lọ́wọ́ Assalamu ní announcement kékeré tí ó wà lẹ̀ òun ni pé inshallah tó bá di 19th of April ibẹ̀ ìgbàyẹn ni general Ramadan lecture máa wáyé 19th of April àwọn apáwa tí wọ́n ti ń bọ̀ wá fún Ramadan lecture wọn náà ni àwọn